The Timberwolves 15 minutes almost gone like 15 seconds. Kenny Ogumiloro will be here tomorrow morning to celebrate the latest and the biggest news making the rounds in the world of sport. By 8 o'clock on the AM side, Femi Alabi has been the studio manager. My name is Bola Hon Olalere. Thank you for giving me the last 15 minutes of your time till I come your way. Enjoy the rest of your Tuesday. Up next is Let's Talk About It. Thank you so much. I am out of the studio. You're on to Fresh 105.9. Right in the heart of the ancient city of Ibadan, this is Fresh FM 105.9 FM. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. curiosity nítorí ó pẹ́ mú ìjà Jèhófà tó sọ̀mọ́ ọ̀tá mi dà sán. ṣènáwó ẹyọ kan ò jẹ́ káyé ó gbádùn mọ́ wa lọ bọ́ọ̀gì everywhere àfi kámẹ́rà sí everywhere lórí ìkíni. lórí àwọn tó fẹ́ kó ẹran. ìṣe gbogbo àti wá playback láàárọ̀ èèyàn mélòó lórí tó kẹ́ran. ṣé ká sọ lórí afẹ́fẹ́ ni. a sọ a sọ mm. kí ló sọ. o ti ń jẹ́wọ́. ọ̀gá na two i take. na two you take. ọ̀gá. kámẹ́rà mú ẹ. ọ̀gá mm. méjì péré ni mo mú méjì péré ló méjì péré ní ibi ibi awọ ẹran yẹn gangan ni mo like. Ah, ó ní ibi ọwọ́ ẹran. awọ awọ ẹran gangan awọ gangan. sori tó ti jẹ́ pé òun ló kọ́kọ́ lọ fa ẹran ẹ̀ jáde ní kára ni mo ti sọ fún àwọn tó fẹ́ ó ní òun lòun pẹran. bẹ́ẹ̀ni òní àní máa ń pẹran lé ọ̀dọ̀ mi. Ah, ó ní kí n mọ̀ wẹ̀ ń tọ́ pẹran fún ara òun lòun pa. ọmọ tí mo like lọ́rọ̀ ẹ̀ hmm. tó bá pẹran tán hmm. yóò sọ fún ẹ pé ọ̀gá ọ̀gá na ten thousand o <laughs> reason tí mo dẹ̀ fi máa ń finúfíndọ̀ san ten thousand fún ni pé hmm. tí wọ́n pe àwọn tó máa ń báyàn pẹ̀rùn wọn á gbé ọrùn mhm. wọn á yọ uh, àtàǹpàkò ah, àwọn tó bá sì ń ṣe yẹn sì tún dà wọ́n sì ń ṣe eh, tàbí kí wọ́n sọ pé wọ́n fẹ́ kó wọ́n fẹ́ da ìgá ẹran ẹran nù ìgá ẹran yẹn wọ́n á wá dà pọ̀ mọ́ ṣàkì ìgá ẹran yẹn bó ṣe wà yẹn wọ́n á dà pọ̀ mọ́ ṣàkì ẹ̀dọ̀ wọ́n á dà sínú gọ́tà so wọ́n á hmm. flush wọ́n á fomi sìn lọ sápá ìsàlẹ̀ tó bá ń lọ lálẹ́ ṣàkàṣàkà wọn ò fi kó o kó kan wọn. ọkọ ẹni a. a máa ní kí ló fẹ́ fi ṣe ọmọ náà fẹ́ fi gbé nǹkan ni. wọ́n fẹ́ fi gbé nǹkan. wọ́n fẹ́ fi ṣe mànúọ̀. ìgá ẹran yóò fi ṣe mànúọ̀. tó ṣe gèlèmọ̀ tí wọn náà ń wò nù. ìgá kọ́ ṣàkíní. àní tán máa pè ní. èyí tán pè nù. bó ṣe wà nù báàfù tó ń rí wọn gan lára. tó ń rí èèyàn lára. o ní mọ̀ pé ṣàkí wà lábẹ́. wà lábẹ́ àwọn àwa domi sí omi yẹn àwa dọ̀tí. bọ́ọ̀jọ̀ wo la tó fẹ́ gbọ́n ẹ so dé orí abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì ọkọ̀ epo kan fẹ̀gbẹ́ lélẹ̀ ńbẹ̀ àwọn ọlọ́pàá wà níbẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń pariwo tó n tí ẹlòmíì fi bu petrol kò tó. kí lọlọ́pàá ń ṣe ń bẹ̀. wọ́n ń sọ wọn wọ́n ń sọ wọn kán máa ọmọkọlọpọ ò gbọ́dọ̀ lóun fẹ́ kọ kìbọn. ok wọ́n ń sọ wọn pé kán kán. kán ṣáà wọ́n ṣáà wà. ẹ ṣáà rọra máa bu tẹ́ ń bú o ẹ má jalè o. nígbà tí ẹnìkan gbéra pẹ̀lú nǹkan àlùmọ́nì òkòwò rẹ̀ hmm. láti ibì kan tó ń bọ̀ tó ṣubú tí nǹkan yẹn ṣubú tó ṣubú tó dànù tó dànù ṣé àánú ò ṣe yìí láyé ká ṣáà lè nífẹ̀ẹ́ ara wa mọ́ nílùú yìí. ẹ bá a ṣe ń ronú yà lọ́tọ̀ọ̀tọ̀ mo ṣe máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé wọ́n bí wa nílé kan náà ìrònú ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nù wa. orí bíríìjì onípẹ́pẹ́yẹ hmm. irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí tọ́pọ̀lọpọ̀ jóná níbi tí wọ́n ti lọ ń kó epo tọ́tí epo tí ó ti. ṣẹ́gun ah, ṣẹ́gun ìgbà tá à ń ṣe internet radio hmm. tá a bẹ̀rẹ̀ internet radio hmm. tá a lọ gbà lọ́wọ́ ọlọ́pàá tó lọ gbọ́n dísù. Ah. ọ̀rọ̀ ńlá ta la lọ gbà á lẹ̀ lọ́wọ́ ọlọ́pàá tán lọ́gbọ́n dísù ní orí bíríìjì lókè. lórí bíríìjì ńlá methodist. ta ni. ọ̀rọ̀ ńlá kò nídìí àsọ. ṣé ìjà pia. mo dákẹ́. Hmm? kò gbọ́dọ̀ já pia. kò gbọ́dọ̀ já pia. Hmm. mo ní kí ni ìwọ náà ṣe ń bẹ̀ ó ní èrò pọ̀ òun nìkan kọ́ òkè e, e, torí kò ti rí pé èrò pọ̀. dísù mélòó ló fẹ́ bù. tí ẹ yàtọ̀ fún ṣé ìwọ ló ní dísù tó lọ bù ó ní ọ̀gá kẹ̀dẹ̀ máa wó mo pa wúlò fún wa náà kí n lò ṣé yóò wúlò fún ta ni ah, ah, sọ̀dọ̀ mi ló ti fẹ́ wá lò mm, ó wo twenty five litres keg tó gbélé fún dísù bó ti ń lọlẹ̀ ó ti lọlẹ̀ so ọwọ́ àrí dísù ó wá lọ bá mi gbọ́n dísù wa. nígbà tí mo sì kéré díẹ̀ ilé wa ò jìnnà sí ibi Lee University eh, ibi Adégòkè mo tọ̀ sí nbẹ. ibi o ti jábọ́ lórí ìfẹ́ pẹ́ mi. mo ti jábọ́ lọ́nà bí ilé wa so trailer kan ń bọ̀ láti north ó yẹ kó gba bẹ́ẹ̀ bíríìjì methodist mọ́ lọ sí tó gate ó wá ṣèṣì gba òkè. ok ẹsẹ̀ wá rí. ó ṣèṣì gba òkè ọ̀nà wa péyà ṣe mọ̀ pé ọ̀nà kan wá síbí ọ̀nà kan lọ sọ́nà nù garage eh. ṣùgbọ́n yóò ti wá dàrú pé a ah, ń bọ́ wá ní àfi sọ́rọ́ ojú wa báyìí ló ṣe ń yíbọ̀ mo ah. ṣì wà ní èyí ní high school ńgbà yẹn ó ń yíbọ̀ gbidigbidigbidi tó dàrú táwọn èèyàn pariwo. Ah. ajé àlùbọ́sà ló ń rù lọ́dún yìí. Ah, ọbẹ̀. ọpẹ́lọpẹ́ pé bàbá mi la gọ́tà kan fún odò fún omi òjò òun ló dá dúró ìbá wa wó pàwá mọ́nú ilé ni hmm. kí ni mo fẹ́ fàyọ́ ńbẹ̀ ibi tí èmi àti bàbá mi àti níbọ̀ wa kan ti yọ àké láti máa yọ àwọn èèyàn tó wà ńbẹ̀ hmm. àwọn kan ṣàlùbọ́sà ni o. ṣàlùbọ́sà náà ń ṣà. wọ́n rí bí ìfà ṣẹ́gun tó bá lọ lọ́nà Ifẹ̀ hmm. ọ̀nà Ìbàdàn sọ́nà Ifẹ̀ ó sábà máa ń wọ́pọ̀ kí tírélà ṣubú pẹ̀lú ọtí hmm. nínú. bẹ́ẹ̀ ni. àlọ́ onímọ́tò míì hmm. onímọ́tò míì tó ṣiṣẹ́ lọ tó kérò <laughs> á lọ páàkì èrò síwájú á ní ẹjọ́ kó mú gò méjì kó. <laughs> yóò mú gò ọtí gbígbóná. àwọn ọmọ kò ah. gbóná ó gbóná àbí òun á fẹnu gbígbóná mu. wọn á fẹnu tútù mu. àwọn òkè wọn á fẹnu tútù mu. mọ́tò ṣubú ó kọ́ tí the next thing ni kẹ́ ẹ jókòó tì í. nígbà wọn tiẹ̀ mọ́tò lásìdẹ́ǹtì ẹ̀mí àwọn èèyàn sọnù àwọn tí wọ́n ní kán mọ dóòlà ẹ̀mí nígbà tí wọ́n yọ wọ́n ń kọ́wọ́ bọ olóògbé lápò. wọ́n ń ṣàwó àpò olóògbé hmm. títí tẹni tó dé la rí kò ní ìdí ẹ pé kò sígbà tí kálukú náà kú lẹ̀ ní padà lọ wọ́n ṣáàjì àpò tiẹ̀ náà ń bọ̀ báyìí. bóyá wọn fẹ́ fi owó ìlà ọ̀run gbé fún mi. inú mọ́ṣúárì wọn ti ṣáàjì àpò ẹ̀yìn kí lóò wọ́n tún máa make video. ẹ ẹ wọ́n tún máa ya video bẹ́ẹ̀ ni. ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ti ìdí àpẹ́ ṣẹlẹ̀ táwọn gidi nǹkan kú tán já owó gbà tán tán gbẹ̀mí ìjọba ọ̀pọ̀ ọlọ́kadà kan wà nílẹ̀ tó sì ń sọ báyìí. tí ń sọ wọn á rìkọ́ọ̀dù ẹ̀yìn kan bẹ̀rẹ̀ kan gbé e. Ah, ọlọ́run ni ò tí ì jẹ́ kó jáyé rìkọ́dì nígbà tẹ́mi lásídẹ̀ǹtì o. àwọn ò rìkọ́dù ẹ̀ pa ni. bóyá àmì ti bá bẹ̀ lọ. ibi tí wọ́n bá ti ń rìkọ́dù wọ́n tún lọ mọ nọ́mbà mọ́tò òun. <laughs> wọ́n kọ́kọ́ ṣe wàhálà bọ́ sínú kòtò ibi tí mo ré síná wọ́n kọ́kọ́ fà mí jáde wọ́n á tẹ́ mi sẹ́gbẹ̀ẹ́ títì gbà yẹn kì í ṣayé fóònù ò tí ì dé. káláyé fóònù ti dé ni ah, wọ́n kọ́kọ́ rìkọ́ọ̀dù bó ṣe ń tàkìtì lọ́wọ́ kòtò. bó ṣe ẹ irọ́ tó bá ti rìkọ́ọ̀dù ẹ̀ tán wà á tààgì ẹnìkan bíi méjì pé <laughs> ta ló ní ọmọkùnrin yìí jòjòló yìí abalẹgbẹ títì tó mi tupetupe ẹni tó bá ní wọn á ní ká máa ṣíà rẹ títí yóò fi kan family eh, ẹni tó ní. share it until get to <laughs> family, family members. family of the owner. of the owner. <laughs> Ah. ṣé ìfà náà là ń wá ni tó fi jẹ́ pé tí mọ́tò mm. epo bá ṣubú mm. tá ti kékékékékékéké ẹlòmíì ti gbabẹ̀ lọ. ẹlòmíì ti jóná. ẹlòmíì ti jóná ikú àìròtẹ́lẹ̀ ti pa ẹlòmíì. ṣé ìfà yìí náà ni ẹlòmíì ti sọ̀rọ̀ ẹ̀ dàbí ikú àgbà. alẹ́ lomi àtún máa sọ pé ẹ bọ́ bọ́ jẹ́ pé kí n gbọ́n kóun délé kóun lọ kú ó ló pé òun. ohun tí ẹlòmíì rí gbọ́n kò tó kinní tó wà lọ́wọ́ mi. kò tó kè. kí ló fẹ́ fi ṣe. yóò fi tan jẹnẹrétọ̀ kò kúkú ṣe é mu ẹlòmíì yóò tún ta ni. a ta. yóò ta ni. epo tẹlomi gbọ́n ìdọ̀tí ti wà ń bẹ̀ iyẹ̀pẹ̀ sẹ́tù sápá àbí kan bẹ̀. àwọn tó fẹ́ ta fún ọmọ yẹn ṣépo ni èpo ni ṣépo ni èpo ni ẹ má gbé bọ̀ ẹ mú di wọlé ilé ẹ wọlé. kí ni mú di wọlé mélòó ni mú di wọlé mẹ. Ah, ah, ẹni bá rí gbọ́n ah, kí ló ń sọ yìí ẹlòmíì mọ̀ ọ́n mọ̀ máa ń gbé tàǹkà gbé sẹ́yìn pick up àwọn lọ́ọ́ fi gbọ́n epo elépo tó dànù. Hmm. pẹ̀lẹ́. ṣé orientation wa ni. orientation kan mo ti sọ fún oúnjẹ jọ ó ní nǹkan tí ó wà lára gbogbo wa ní bá ṣe jara wa lólè bẹ́ẹ̀ni bó ṣe wà lára gbogbo wa nàìjíríà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí kálukú ṣe mèkè lára kálukú bẹ́ẹ̀ni so irú bó ṣe wà ní ìsìn tọba gbọgbẹ nìkan ti sílé epo báyìí irú bó ṣe wà ní ìsìn ó ti máa rò pé ha ó ti fẹ́ já nǹkan jẹ lára ayé fẹ́lẹ́ èmi náà bí mo ṣe máa fi pé ha kí mo lè ṣe o òbí yìí ó wúlò. abájọ wọn ní bọ̀dá kan ọmọ yẹn wọn ní bọ̀dá yẹn struggle gan wà lọ ìlú òyìnbó ìlú òyìnbó tó wá wà ó máa ń fowó ránṣẹ́ lẹ́ẹ̀rí two two weeks mo rò kó wá jókòó wá wòjọ́ kan pé owó tóun fi ránṣẹ́ yìí àbúrò òun dẹ̀ wà nàìjíríà òun ò ṣe kúkú wà nǹkan kan kábúrò òun máa mójútó. kó máa jẹ́ bí bísínẹ́sì tí òun ó délé bá. àdélébá re àrìnàkore yẹn ló wá rò lọ́kàn ó kàn pé àbúrò ẹ̀ ni pé lọ ronú nǹkan kan tó bá ta bá lè ṣe làbúrò ẹ̀ bá ní kó fóun ní one week mo rò kó báwọn ọ̀rẹ́ rẹ̀ sọ lórí tamak ní bá ní àbá ti ní bísínẹ́sì epo wà ga wà pa gan-an ló sọ fún bọ̀dá rẹ̀ pé bísínẹ́sì epo Eh, diesel kan lọ́mọ supply diesel kan lọ́mọ ṣe gbá bí èlò lẹ lè fi bẹ̀rẹ̀ lẹ́gbọ́n ah, ẹ̀ bá lọ́wọ́ bá sọ fẹ́gbọ́n ẹ̀ pé nígbà yẹn a bá rí bá bíi one point five million ẹ̀gbọ́n ẹ̀ bá ní kóun struggle kóun jẹ́ kó jẹ́ two million. kó kó kó kó lè boom. kó mọ tọ́jú mọ́mì. kó kó kó sì jẹ́ kí business yìí prosper nù ẹ̀. so tí n bá ń bọ̀ lé màá ti mọ̀ pé màá kàn ra tíkẹ́ẹ̀tì màá wálé wá kí yín owó tí màá ná ti wà nílé àti wà nílé màá ná tí n bá fẹ́ ná ṣúùtì ògì hmm? hmm? ayé <laughs> ayé ayé fóònù ní garangaran onílẹ̀lẹ̀ yẹn ni. Hmm. aláyé nitel. bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe bá a sọ̀rọ̀ tán báyìí tó gbé kọ̀ tẹ́gbọ́n ẹ̀ bá a sọ̀rọ̀ tán báyìí tí ẹ̀gbọ́n ẹ̀ ní òkè tó bá dọ̀la òun wá bí owó yẹn pé bí ó ṣe kàn yín lára so kò mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ò tí ì drop. lọ́hùn-ún lọ́hùn-ún ó ní ọpẹ́ o owó ti ah! dé òun akọ́kọ́ wọ táwọn náà a mhm. wọ́n gbé wọ́n dáràn ẹ̀gbọ́n dẹ̀ ń farabalẹ̀ gbọ́. lórí fóònù ìgbà yẹn la máa ń dúró dúró de kọ́. ẹ wọ́n gbé wọ́n dáràn bàbá mi àpè lago mẹ́rin. lọ́ba dárúkọ ọmọbìnrin kan tóun ti ń bá sọ̀rọ̀ tipẹ́tipẹ́ tí ìrún òun ọ̀tẹ̀ yìí ni Ṣadé ó gbà pé. ó níwọ̀n bí Fọlákẹ́dà <laughs> nítorí wọn kọ̀ọ̀kan wọ̀ọ́dí ilé wọn lásán gan ah òun ó dábòlẹ̀ ni jí nǹkan rè ń gbà yẹn kí n mọ̀ dárúkọ rẹ̀ hmm. olóhùn ó kọ́kọ́ ra bíi mọ́kànlá òun nìkan ṣoṣo wọ́n ra bíi mọ́kànlá ẹgbẹ́ ẹ̀ farabalẹ̀ gbọ́ dáadáa ẹgbẹ́ ẹ̀ drop ó bá dijọ́ kejì kò bá rówó uh-huh. ó dijọ́ kẹta kò rówó ó dijọ́ kẹrin kò rówó ṣòsì mọ̀ pé gbà yẹn kọ́ kán pè ló pé wa. kán pè ní àwọn lọ ń dúró de kọ́ ni káwa wa pè lọ ọ̀dà mi máa pè ní five o'clock àá ti kọ́kọ́ lọ jókòó sí wa lọ́n bá mi fọ̀rùn kẹ́yìn onífùfù ìbẹ̀lẹ̀ àtòsí bá ní gbẹ̀rẹ̀ báyìí láta nìyẹn lájà yẹn ni ẹ ló èmi náà ti di tẹ́lẹ̀ bàrà sẹkùn kì í ṣe tiyín mọ́mì tó wà lọ́ọ̀kan yẹn ẹ ti ń sùn. ẹ̀yin lẹ́nu pé ẹ máa bọ̀ ẹ wá gbà. nígbà tó tó tó odidi oṣù kan ló bá bẹ̀rẹ̀ sí ní bínú ló bá sọ fún ìyá ẹ̀ pé. ètò bẹ́ẹ̀ ni lẹ promise pé máa sẹ́ni owó sílẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ bá sọ fún un pé òun gbọ́ gbogbo ohun tó sọ má wọ̀rí kò nídìí kóun sẹ́ni kankan sílé òun mọ̀ tiraka ọ̀sẹ̀ méjì méjì yẹn òun mọ̀ tọ́jú òbí òun síkìnà kò fi nǹkan kan ránṣẹ́ dọ̀la ẹnu ẹ̀ ló wà bẹ́ẹ̀ ni hmm. tó bá rí kẹ́nìkan fẹ́ gbèrú bíi ká já wálẹ̀. tí wọn bá sọ nǹkan kan níbi ìjẹjọ àbí ìjẹlógún hmm. tá a mú bọ̀ nípa ọ̀rọ̀ àwa ara wa fúnra wa hmm. ibi ká jára wa bọ́ àti ibi. ó dẹ̀ bóyá pé ẹ̀mí akàn la ní. èwo ni ń jẹ́mi akàn. Ah, ẹ̀mí akàn lágbára akàn tó ń pè ní crab. tó bá kó alákàn Mm. ẹni tó ń ta alákàn ni ẹni tó ń ta akàn ni alákàn mm. ẹni tó bá ń ta ni alákàn. alákàn la wa pè lọ́dọ̀ wa. akàn akàn gangan akàn gangan arúmọ gangan. ìwọ kó mọ́kànlá rẹ̀ àbí mẹ́wàá rẹ̀ mm. kó kó wọn papọ̀ sínú báàfù kan mm-hmm. kó fi wọn lẹ̀ mọ́dé báàfù yẹn o ìkankan nu wọn ò ní jáde. kí ló dé. Ah, bí kan bá ti ń lọ òkè báyìí ní kejì ó rè wálẹ̀ pé wọ àjọ wà bíi. <laughs> <laughs> àjọdé ni àjọ ń lọ hmm. yìí. honestly. so irú ẹ̀mí. irú ẹ̀mí akàn yẹn òun ló wà nílẹ̀ adúláwọ̀. àbí hmm. nílẹ̀ Yorùbá. ẹ ó wá ó wá fi sọ́dọ̀ tiwa ẹ̀mí yẹn ló máa ń jẹ́ kéèyàn sọ fún kéèyàn wò ta pé ẹ́ nepa fún àwọn kan ná kò fáwọn kan ná irú rádáadáa wo nìyẹn tíná wọn bá ti wá kú wá ní ọpẹ́ o àtijọ́ wà bákan náà àtijọ́ kan náà hmm. ó pé wà bẹ́ẹ̀ ẹ ìwọ ń sọ nǹkan kan sọ́ọ̀rì kí ló dé tó yarun ẹ. ní ọmọ ìwà tí èsì yẹn ti pọ̀ èsì tó bá ti pọ̀ jù lára mi ló máa ń lọ́hùn mi pọ̀. èsì ṣì ń kùn ẹ. èsì èsì èsì. èsì ṣì ti ń kùn ẹ. èsì èsì èsì ẹ̀ẹ̀kan. o èsì. lẹ́yìn oh. oh, tó bá ti pọ̀ ó máa lọ́hùn pọ̀ ni. máa lọ irun ẹ̀ pọ̀. irun mi pọ̀ ni. ok. iye kú ọjọ́ bí àná àbúrò ẹ̀ ń kí ẹ. anadogan. àwọn tí ó wà nídìí oúnjẹ wọn ò ṣe mí dáadáa lánàá o. nígbà tó fẹ́ jẹ template ṣọwọ́ ti sábà àmàlà fún ẹ. àmàlà ni mo kọ́ jẹ mo lọ gbé àwa là á ṣe nǹkan o wípé èèyàn tíyẹn bá fi ọwọ́ da òòrì ó máa ń kọyàn lójú ni mo jẹ nìkan fún mi ní wash, mo jẹ wáṣì mo jẹ fried rice mo jẹ jẹ mo jẹ kìnìún èyí tí wọ́n gbà mọ́tọ̀ọ̀sì hmm? mọ́tọ̀ọ̀sì small church eh? small church small church small church yes kì í ṣe church. oga dat thing wey dem dey chop na im i dey call am small church <laughs> no be small church. oúnjẹ láfìgì gbé jẹun àwọn mo jẹ jẹ ọgán ìgbà tí wọn á ní pé kí wọn fún mi ní èyí tí wọn tó wá fún àwọn ìyábọ̀lá rẹ yẹn o èyí tí wọn gbé wá àwọn ìyábọ̀lá rẹ lẹ́yìn dòdò yẹn tí hmm. wọn gbé wọn fẹmi náà pé kí n fi step down wọn bá ní kò kàn mí. ṣé sharp man yes sharpener no sharpener sharpener sharpener yes sharpener kọ́. you need to drink am that sharpener wey dey drink portable. leather di. dona ṣebí sharpman náà pé. bẹ́ẹ̀ni sharpman. ẹ tó a pé wọn pé sharp boy ló yẹ kó o mú. ok. kò kàn ọ. dájú ẹ bẹ sọ̀rọ̀ gidi. Ah, sọ̀rọ̀ tí mo sọ yìí ṣe gidi. no i mean dájú yà ń sọ̀rọ̀ gidi lọ sà. sọ èyí tó ń sọ kò sọ̀rọ̀. o kò retí gbọ́ ni kí wọ́n sọ sọ́wọ́ náà kí wọ́n á tó wọ́n ah. fi gbọ́ ikú wọn gbọ́ létí àwọn onúkú wọn tó sọ sí hmm. mike. ìyẹn eob. kó kọ́kọ́ sọ̀rọ̀ sọ́wọ́. kápẹ́ mo ti jẹ́ kí àwọn sójà náà lánàá. àwọn sójà lù mí lánàá hmm. wọ́n bá lù mí lánàá mi máa dá wọn lọ sí máa dá wọn padà síbi tí wọ́n ti wà. <laughs> ọ̀lẹ́ òsì àwọn sójà yẹn kàn sí pé who are you lásán pọtẹ́bù ti ń tò bòròbòrò ó ní i'm part of us i'm part of we. kí náà béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ń dáhùn. <laughs> ọ̀gbọ́ àwọn yẹn ti wò pé o wù ní ibo wọlé wọn ní who are you who are you tó sọ ẹ báyìí ó ní i'm part of us o ní i'm part of we <laughs> are we are we. <laughs> ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ sena ti sena commercial lọ́wọ́ eh. mi títí tí ló ní hmm, ọ̀gá hmm, hmm, ọ̀gá lọ́wọ́ ojú mi lọ́wọ́ ojú àyànfẹ́. Ah! ó ní òun á ṣe léṣe o. yóò na àyànfẹ́. yóò na àyànfẹ́ ó ní òun á ṣe léṣe. bó rò lọ́kàn ara rẹ̀. ah bó bá rò lọ́kàn gan ó ti jẹ̀bi. bó yóò cross mind yẹ. ah ó ní accident. orí àyànfẹ́ bíi pílà lé. <laughs> bí ẹsẹ̀ pílà lé. bí dẹ́kin. bí ẹsẹ̀ pílà lé níbo ló ti fẹ́ mu náà níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ mi ì mọ̀ ṣé orí ló ti mu ni àbápá àbápá ṣé ìtàn ẹ̀ ló dì mu ni kò yé mi àbí wéèsì ẹ̀ bóyá sínú ẹ̀ rò ó. á dàbí bí fídíò erin kan tí mo wò tí kìnìún tó sà lóun fẹ́ jẹ erin yẹn dandan erin yẹn fi báyìí ó fi báyìí ó fi báyìí ó kàn ná mọ́lẹ̀ ni gbogbo àwọn tó wá lánàá mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ̀ ṣeun gan-an àwọn tí wọ́n wọ́n dúró tì mí ọlọ́run bá mi dúró tì yín gbólóhùn tí màá sọ ni pé gbogbo ń tẹ́ ti jùlọ láyé ò ní padà jù yín lọ àwọn tó ṣèrànlọ́wọ́ fún mi gbogbo bí tẹ́ bá dé pátá lẹ́ pàdé ìrànlọ́wọ́ ẹ ṣeun gan mo mọ̀ ọ́ lóore o hmm. ah, ojúlé mélòó mo fẹ́ yà ṣùgbọ́n a gbìyànjú bẹ̀rẹ̀ láti ibì kan ẹ ṣeun gan bàbá ẹsìkáyà wọ́n gbìyànjú gan wòlíì ẹsìkáyà ìránṣẹ́ ọlọ́run alààyè hmm wọ́n ní kíyàwó àwọn wá ṣojú àwọn ìyá bọ́lá rẹ̀ <laughs> ìyá mi ni àwọn rí bọ́lá rẹ̀ fúngbà àkọ́kọ́ ṣé ìyáléwédú ni ìyáléwédú ẹ wọn làwọn rí bọ́lá rẹ̀ fúngbà àkọ́kọ́ wọn ni pé ṣé ọrùn òwò wọn pẹ̀lú gèlè tẹ́ta sórí ìmú ni mọ́mì ò fúyẹ́ <laughs> ẹ ṣe gan ni ẹ kú ìtọ́jú mi mo mọ̀ọ́rẹ́. ló ka àwọn tájọ wà lórí ètò ló kọ ọláyé kájọ yẹn láyé fẹlẹ ọjà tí ò ní tú ọ̀hà káwọn èèyàn lé. tọ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa àjákẹ́ ìjádò àgbáyé wípé ẹ kú bí ojú ọjọ́ ṣe rí ẹ kú dédé àsìkò yìí mm-hmm. ọmọ tá a lọ ṣàyà rẹ̀ pa ti dé o. Mm. bàbá tí ń bá ọmọ rẹ̀ náà lájọṣepọ̀ a rí wọn ní gáràjì tá a fẹ́. ẹ mọ̀ sunkún mọ́ ẹ má sunkún mama ẹ má sunkún òní èyí sọjọ ẹkún yín. ẹ ṣe sunkún gbà àsìkò bá tó. ẹ jókòó. Hmm. ọmọ tí ń jalè tó lóun ò ní jẹ́wọ́ ó ti ń jẹ́wọ́ ń gbò rí tọ́tọ̀. <laughs> gbogbo rẹ̀ pátá lẹ̀ gbọ́n rọ̀lẹ́ yìí àbẹ́ hmm. ẹ̀ gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà o. <laughs> Ah, onílé ẹ̀kú ilé ìrọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká lèmi jẹ́ mo bóde kí n má bàa sílẹ̀ tẹ̀ torí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbá olúwa ìbá yín èèyàn mẹ́rìndínlógún làwọn àgbààgbà tó tẹ̀lé odò àdó ẹ̀rìnlélógún làwọn àgbààgbà tí ń bẹ lálẹ́ di ọ̀run tí wọ́n ń kọ mímọ́ sí olúwa ọba nílẹ̀ oòdùà tó jìjẹ́ sixteen ibi omi wẹ́rẹ́ ti ń ṣe ń paná tẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jẹjẹrẹ pẹ́tà wọ́ ìbà tẹ́ dé àtẹ́lẹdẹ́sẹ̀ ìbàrẹ́ ò hèrè òní kó jọ máa wà lẹ́wọ́ àtàtà mo kọ́ ọ mo gbà á mo mọ̀ ọ́n yóò bá wà ilẹ̀ ẹ̀rí atọ́batẹ́lẹ̀ ìyẹ̀rù ọmọ ọ̀pá lẹ́yìn ọ̀pá kòròkò tí ń yagi ẹ̀bá ọ̀nà ó kọ́ mi lédè pé mo mọ̀ ọ́n pè mí ó kọ́ mi mo gbà á ó kọ́ mi mo mọ̀ ọ́n ìlú jùmọ̀ká ti gba yín pèlẹ́ nìkan ṣe jagunlabi ti ń para lébi ẹni ń para ogun dira ètò bí ẹni lọ́wọ́ làkàdìjà kùnú mẹ́ta àti bẹ́ngàn ọláyínká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi káàbọ̀ àjọrò la pé let's talk about it. sọ̀nkú ti dé. ọ̀nkú èwo. wọ́n ti dé gbé àwọn àti fìlà wọn wọlé. sọ bá rí fìlà tí wọ́n tán dé wálé ni gbígbà tí wọ́n jajaja <laughs> jaja òmìnira nàìjíríà ni. Ah. sori ọkọ bílíkì. ọkọ bílíkì hmm. ọkọ bílíkì ẹ máa wọlé bọ̀ o. bílíkì tó bàṣẹ jẹ́. bílíkì bàṣẹ jẹ́ o <laughs> kò sígbà tá a bá gorí ẹ̀rọ agbagbe àdìsá àṣẹ eh, mi bí ọpẹ́ bí ọpẹ́. bí ọpẹ́ ni eh, ọkọ bílíkì dá wàhálà lẹ o ẹ máa bọ̀ bàbá bàbá ẹ máa bọ̀ o ẹ máa bọ̀ ntẹ dálẹ̀ lónìí ó tó ó tó sọ fún àwọn èèyàn tí a ń gbọ́ wa ńlé wọ́n ní fúnra yín lẹ pọmọ ilé kuru bẹ́ẹ̀ ni àfi bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sa. ẹ máa gbọ́ bàbá tún dá mi ìlẹ̀ lé ni o wọ́n pe ọmọ ilé kuru sábẹ́ igi hmm. èló lè kuru ọmọ ní hundred naira lè kuru hmm. wọ́n ní kò bó mélòó lẹ ní kò bó. mo ní méjì dá bu aró àti. ẹ ní sùúrù bàbá. n kọ́ ọmọ ilé kuru bó èkuru ọmọ ilé kuru dẹ̀ bó èkuru méjì ní tilẹ̀ ń tọ́ lọ́run lábẹ́ igi. aró àti funfun. aró kan funfun kan mẹ́rin ni mo ní ó bò lọ́ba ní four hundred fifty fifty naira lèmi ṣe bó pé bí eh, mo jẹ mẹ́jọ rẹ̀ mi lè mọ̀ pé mo jẹ nǹkan kan. ẹ farabalẹ̀ ẹni sùúrù àṣẹ sí nàìjíríà ni. gbà tó tẹ ẹ kọ́kọ́ béèrè èlò ló pè kúrú fún yín ó ní hundred naira ẹni kò bò. mo wá ní kó jẹ́ kí n wo tí ì sọ pé kó bò ó eh, jẹ́ kí n wo mo wá nu àga tí màá jókòó lé ó ti bò mo wá ní mo ní mẹ́rin ni pé aró kan ó bá ní four hundred mo ní màá ṣe jẹ kúrú four hundred èlò gan lọ́wọ́ bí mo jó one thousand rẹ̀ ń lé yó ẹ ok kápẹ́ wa fẹ́ yẹ kuru bí èlò lẹ fẹ́ jẹ yẹ kuru lẹ lè jẹ tẹ́lẹ̀. ẹ̀ ń tiẹ̀ lè rú mẹ́rin yẹn mo máa ń jẹ wọn fún mi láró méjì funfun méjì yóò dẹ̀ fẹ́ ja pọ̀nmọ́ sí iṣẹ́ gbogbo rẹ̀ yóò tàtẹ̀kọ́ ó lè kú sí bíi five hundred báwọn nígbà bá wá jẹ kuru four hundred tí ò tí ì mẹ́kọ̀ọ́ tí èèmọ̀ nǹkan kan mo yáwó débì ni ah, àṣírí lọ́wọ́ mi bẹ́ẹ̀ mo sọ fún yín pé mi gbọ́dọ̀ mọ́ wà ẹ mọ̀ pé sí ọwọ́ mò ń ṣe ojoojúmọ́ àárín ọ̀sẹ̀ kan a lè mọ̀ ṣẹ́wọ́ téèyàn ọmọ gbà oúnjẹ jẹ ṣé láwùlà wa iṣẹ́ wo lẹ wá. Eh, eh. fìlórí mi èmi mo ṣe kò sí tí mi build mo ń sọ fún pé mo ń ṣe sí ti mọ́tò àgánulé mo ṣàgánulé bàbá kálà gan tó jẹ́ màsáṣíà tó ń lona. màsáṣíà ó ń lona. bẹ́ẹ̀ ni sà mo ń gbogbo nǹkan tó fi ń train boxing mo lè ṣe bàtà. ẹ máa gbọ́ ah, oh, eh, ẹnu yín yá sọ̀rọ̀ sísọ. ọmọ elékùrú yẹn ṣe ti ṣètò ẹ̀. o oh, mo ti ṣètò ti bá a. ṣe é fún lówó. mi ì jẹ kúrú. ha ó tún pọ́n padà. tó tún pọ́n ni. èmi ọmọ bó ṣe ṣe ó ti bá tiẹ̀ lọ ẹjọ́ tí ń bẹ ń wájú ọlọ́run kọjá tó ń ṣì gà bàbà ìrètí tiẹ̀ kí mo bá kí nǹkan tiẹ̀ fi nǹkan kan nú kí n tó dórí ètò yín ni mo ti ń gbà mí. àwọn èèyàn ti ń dúró dè yín ti pẹ́ ẹ̀yin lẹ fẹ́ ṣàyà yín ládàápa. bẹ́ẹ̀ ni sa. Ah, ok ọ eh, dà báyìí ẹ ti dé báyìí eh, ọlọ́run ògo ni fowókọ rẹ. aleluya o. Ah, ìrìn àjò ẹnìkan là ń wò yí láyé ká hmm. ó lè mọ pààyàn lẹ́rìn-ín àmọ́ ńgbà tí ọkùnrin yìí débí lòun náà bẹ̀rẹ̀ sí ní hmm. fi ẹ̀rín sí torí pé ó bá pé à ń fi ẹ̀rín sí ohun tó lẹ́lòmíì là kọjá tó fi ń wò pé kóun ó gbé hypo kóun ó lò ó hmm. kò tí ì tó ntọ́kùnrin là kọjá láyé ká ohun tó mú ẹlòmíì tó fi lọ tọ́ Milan Bridge kóun fẹ́ lọ bẹ́ síbẹ̀ ó ní kóun kú bọ́ sọ́dọ̀ àwọn Yemọja kí gbogbo ẹ̀ sì tán yányán ó lè mọ̀ ẹ̀ tí ì tó ntẹ́ni là kọjá hmm. lọ́pọ̀ gbà bí ìrìn àjò ayé bá tí òkè yàn débì kan hmm. bọ́ǹtọ̀ ń bá ń sọ wọn á bí yóò ti lọ́ọ́ àmọ́ lóòótọ́ olódùmarè ló mọ̀ ìrìn àjò ẹ̀dá o ibi tá a sì dé láyé àádé ariwo lè pọ̀ lóòótọ́ ah. ẹlẹ́dẹ̀ á padà wàá dàyọ̀ bọ́lọ́mbà lòun dé ó dé tó bá lóun tí ì dé kò dé àìdí ẹ̀ níjàyà tó bá dé tán ìkàyà ni ọba aṣọre kàyàn láyà ó fi nǹkan méjì kan rú ẹ̀dá lójú ó sì ń fa àwọn nǹkan méjì ṣe àpẹẹrẹ fún wa àkọ́kọ́ tó fi ń rú ẹ̀dá lójú òun ni làtí ọlọ́run kọ sọ́wọ́ ẹni tó kọla ọwọ́ òun kò lè yé èèyàn rárá ẹ̀ sì lè parí àbẹ̀ palẹ̀ ọwọ́ rí èèyàn fọṣọfọṣọ jù bẹ́ẹ̀ lọ Samsoni ọmọ Akíndélé mm. ìlà ọwọ́ á sì wà mẹ́dọ̀lá ni ntọ́lódùmarè ń gbìyànjú àti sọ rèé pé ntòun ti kọ owó ti kọ́ ná wọ́n lè sáré sókè hmm. wọ́n lè sáré sódò hmm. wọ́n lè lọ nulẹ̀ lọ ṣe mítìn wọ́n lè ṣe mítìn lábẹ́ òfurufú síbẹ̀ náà ntọ́lọ́hún ó ṣe kò fi hàn nìkankan ẹlẹ́ẹ̀kejì ni irun orí tá à ń fa tó sì tún kù padà ah, ah, ah. tàbí tagbọ̀n náà tá à ń fa tó tún kù padà àpẹẹrẹ míì lọ́lọ́run tó fi ń ṣe fún ẹ̀dá ó ń sọ pé àǹfààní àti ààyè wà pẹ̀lú ìrètí fún igi tá a bẹ́ lórí tó bá gbóòórùn omi yóò tó hù padà nù ohun méjì míì tí mo tún fẹ́ mú wá hmm. tólódùmarè fi ń ṣàkàwé fún ẹ̀dá òun ni ewé ewúro àti àsálà àwọn méjèèjì yìí ó jẹ́ nǹkan tó gbajúgbajà bẹ́ẹ̀ ni kò sí bí ewúro ṣe lè lágbára tó kẹ́lẹ́ ẹ̀fọ́ fọ́ ju bẹ́ẹ̀ lọ mm. kò sí láyínká mm. bẹ́ẹ̀ fi sí ègúnsí àti námọ̀ ó sì tún mọ́ ní òye rẹ̀ lẹ́nu ìyẹn ò ní pé kò sí báyé èèyàn ṣe lè tọ́ àwọn nǹkan dúdú dúdú díẹ̀ díẹ̀ ìbànújẹ́ díẹ̀ díẹ̀ gbọ́dọ̀ wà ńbẹ̀ kò ní fi ṣe iye àdúrà tó mm. gbà kọ́ mọ́ ṣe ìṣòro látàárọ̀ torí òkè dórí òkè àtọ̀sán àtàlẹ́ orí òkè mẹ́rìnlélógún lọ́jọ́ kan síbẹ̀ náà nínú ìrìn àjò ayé àwọn nǹkan tó lè máa bàyàn nú jẹ́ yóò sì máa wà ń bẹ̀ hmm. àmọ́ ṣá o hmm. ẹni tó bá ń jẹ ewúro lọ́wọ́ hmm. kó má wulẹ̀ tí ì pariwo ju o torí pé yóò padà mú mi kò sígbà tó bá mú mi tí ewúro ní padà wá dùn bẹ́ẹ̀ ni àsálà ni nǹkan míì náà tó tún fún mi ní concern àwùsá wòmí hmm? bẹ́ẹ̀ yẹn bá fi sẹ́nu hmm. yóò sì máa dùn hmm. àmọ́ ńgbà tó bá mú mi sí yọ padà kúrò ah. kẹ́hìntì ń jẹ àsálà lọ́wọ́ mọ́ wulẹ̀ tí mo fẹ́lẹ́ ewúro ṣe yẹ̀yẹ́ torí àwọn méjèèjì ni wọ́n padà wá mú mi eléwúro náà kọ́ mọ́ wulẹ̀ tí ì sọ pé òun fẹ́ para àwọn dànù mm-hmm. tàbí òun bẹ orí ìyá àwọn dànù bíi ti máa yí torí yọ padà mú mi ní ìgbà tí ó bá mú mi yóò padà dùn alásàlà náà tó sì ń jẹ lọ́wọ́ náà mm. kọ́ mọ́ wì tí ì sọ tí n tó ń dùn yìí ó padà fẹ́ dàbẹ́ pọ́ lọ́wọ́rọ́ mm, díẹ̀ mm. kọ́lọ́hún ṣàánú wa ni kákẹ́ bá ṣe ń pìpìà fún success là ń pìpìà fún failure ayé ìbá ti ah, dojú mm-hmm. ẹlòmíà ló ń gbáradì kóhun ó ṣoríire mm. àmọ́ náà rìn àjò ayé nígbà míì ń tá a rò ó sì fẹ́ mọ bá ń tá a jẹ́ tó bá wá ṣé kí parẹ́ ni ló kàn ah ṣe sísorí kọ́ ló ń kàn ṣé ká gbẹ̀mí ara ẹni ló ń kàn. ìpokùnso ló kàn. mo béèrè ni àbèrè ni o. Ah, ah. ìrìn àjò ẹ̀dá bọ́lọ́hún eh, ṣe tónù ìgbà míì á dàbí ìgbà tí wọ́n ṣe títì tó tẹ́ hmm. àmọ́ tán fi bọ́ǹbù sí hmm. bẹ́ẹ̀ ni bọ́ǹbù yẹn ni pé tó bá sáré díẹ̀ wà tún ra láìlò díẹ̀ ó sì sí olódùmarè bó ṣe ṣe hmm. ó mọ̀ pé tó bá ń sáré lọ báwọn ó ṣe ṣe kó forí sọ́gi ó sì yí olódùmarè bó ṣe ṣe ó mọ̀ pé tó bá gbéra ńlẹ̀ pẹ̀lú spíìdì tó ń bá lọ́hùn ó ṣe ṣe káwọn àgbà ìyáálé yín ó da gbogbo ẹrù ògo rẹ̀ dànù àbọ̀n ìgbà tó bá tún ti slow díẹ̀ mm. wọn lọ́wọ́ ti bá mm. n ò sì ní mọ̀ pọ́wọ́ ò bá kì í ṣe ń táwọn ṣe bí àṣàṣì ní mu ọwọ́ olódùmarè ni òun mm, ló slow ẹ̀ down díẹ̀ tó bá tó ya a tún gbéra lódì kejì àsìkò tó fi slow down lọ́lọ́run fi yanjú àwọn èèyàn tó jẹ́ bí àgbà yálé wọn yọ yọ lórí wọn dànù lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ wọn kì í kú tán ah, àwọn èkú tán àmọ́ páàsì fáìlì sọlọ́dẹ ah. <laughs> ọlọ́run kò gòdì fókọ rẹ̀ ohun tó fi ń jó lódùmarè kò lè yé èèyàn rárá mm-hmm. agbára ni agbénisókè téńté fi ni ayé mọ́ fi ni àlàhàn pa wọ́n pè lójì lógo ṣògo mm. ògo tó ju gbogbo ògo lọ ọba tí ń ṣàwárí ògo mm. tanná fógo mm. gbógo jáde fògo hàn fáyé agbára tó fi ń jólódùmarè kò tí ì yé èèyàn ó jókòó lórí òbírí ayé gbogbo ayé eh. sì dàbí ẹlẹ́gà lójú ẹ̀ ọba tó jókòó láàrin àwọn kérúbù mm-hmm. ohun tó fi ń jẹ́ ọlọ́run kò yé èèyàn rárá aṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ yóò mú lọ sójú ogun kò ní jẹ́ kó jagun á ní kó jókòó ajagun hmm. aṣẹ́gun a tún mú wọn padà sílé bẹ́ẹ̀ ni wọ́n lòun lọ́dún lọ́júwájú léhùn ó sì tún hàn ní gbàgede hmm. ó kọ ẹni tí ó béèrè lọ́wọ́ ẹ̀ òun ló ń jẹ́ olódùmarè kò tí ì sẹ́lòmíì ti ń bá a jó kọ hmm. ọ̀ọ́ni tó ní gbogbo ilẹ̀ kílẹ̀ aláàfin gbogbo ìjọba wùmí hmm. ó tóbi títí ayé ò gbọ́ ọ̀run ò gbà ó fọ̀run ṣẹlẹ̀ ó fayé ṣàpótì ti sẹ́rẹ̀ ó tóbi títí ó wà nú èèyàn ó tóbi títí ó hó nú omi òkun ó sì dákẹ́ nú omi ọ̀sà agbára rẹ̀ ló fi yọ̀ omi òkun ọlọ́run ni kì í máa ṣe èèyàn ó pe rẹ̀ ní Jèhófà ó lóyún ara rẹ̀ ó gbẹ̀bí ara rẹ̀ ó sorúkọ tó pọ̀ rẹpẹtẹ àràmọ́ làwọn lárúbáwá ń pè é àròhìm ni ní amaliki ní akudus ní asalam ní amumin ní amuyamin ní aljaba ní mm. alkoha algafa ọba tí ń forí jẹ̀dá mm. zọ́ọ̀lù jalali walikiram mm. ó pèrè ní jehova ọba tó tó tán ó ní òun lẹ́kùn atagirigbe rẹ̀ níjà tó máa ń pèlè lẹ́bùrú kẹ́ tó bá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mu sí ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacobu àmúlórúkọ òun tó ń jẹ́ jehova ni wọn ò tí all sufficient god òun nìkan ṣoṣo ẹrù bá gbogbo àwọn ọ̀dẹ̀dẹ̀ agbénisókè téńté afinihàn fáyémọ́finihàn láhàn pa ọgbà ọ̀gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe é gbámú gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani hmm. ọ̀gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe é gbámú gbàyàngbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fayé hàn yàn hmm. ọ̀gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe é gbámú hmm. bàbá mi àgbàlagbà tí ń gbani lọ́wọ́ àwọn àgbà ayé òkúnrin ó sájọ́ dání ló padà sẹ́yìn òkè ńlá múni gbéni deni ajíni agbéni agbéni hmm. agbani agbanilágbàtán agbára tó fi ń jólódùmarè ò lè yé èèyàn rárá ọ̀bánirin ìkíyàwó tán ọ̀bánirin lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó bá wa lórí ẹkún níjó ní ó fi tẹsímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni ọlọ́run ni o kì í ṣe èèyàn láyìíká hmm. ọlọ́run ògo ni forúkọ rẹ̀. talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. Ah, ah, n tí mo rí o rí mẹ́rùlẹ̀ dákun sóò sáré bá ń ya fọ́tò. o wọ́n fún mi pé oje o sábà pé n ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ̀ sóò mọ bí ṣe ń lọ ni. ọ ah, ò wá já mi sí ń gbà náà. Refugio Experience Store ti balẹ̀ bàgẹ́ sílùú Ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amílẹ̀ tìtì ti kún bẹ̀ bátakùn láwọn bíi Samsung Tecno Itel Infinix Oppo Xiaomi Vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò síye tó ní lọ́wọ́ tó ní rí nǹkan mú lọlé bákan náà làwọn fóònù accessories tún lubẹ̀ pabìbà lówó tí ò gara pínpín pẹ̀lú warranty tó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin bá yín túnṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wa kó o fi gba tuntun tàbí kó o ara san díẹ̀díẹ̀ easy buy báyìí. èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan opp ọ̀pọ̀ refugio experience Tour, kalẹ̀ sí beside vivo service center asolẹ̀ bus stop along uch road mọ́kọ́lá ìbàdàn. ọjọ́ friday march four gan la kó jáde bí ọmọ ẹjọ́ mẹ́jọ. ọgọ́rùn-ún oníbàárà tó bá kọ́kọ́ gbórí wọlé rajà lọ́jọ́ náà ni ó gbẹ̀bùn rabandẹ̀. zero eight one six one two six zero zero one zero. refugio ìrírí mẹ́rin rí. owó academy suite kára ká sọ òwe. èyí yàtọ̀ ojú pele mọ́. àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. yàrá tó tutù mímímí. swimming pool tó gbàlà fẹ́. ẹ wò tẹ reception wa. ọ̀rẹ́ wa o mọ tó ti tó. spa àti massage chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwa tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé ọ̀sánsámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at Quarter 473, Fajimi Street, Agodi GRA. Ibadan. Owode Union Bank Building, Owode Oyo, number 12, Tokataya Street, Tara area, Ogumosho, opposite VIO office, New Erua, Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street, opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight, fight corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ọ̀nà èyí kọjá yìí ẹ randu randu avenue <laughs> èyí kọjá yìí mm. ẹ ó ní tí àyànfẹ́ bá mú ọ wọn á dàbí ìgbà tí ó ní ìgbàjọba ọ̀run lọ́wọ́ ẹ̀. tí àyànfẹ́ bá gbárù mi mú mm. bígbà tí èèyàn mú báyìí lọ́wọ́ ni mm. tí mo bá túbọ̀ tí mo á la gidi pé òun ìgbà kan wọ́n lù mí wọ́n á gbàjọba ọ̀run lọ́wọ́ èèyàn sí i ìyẹn tó bá mú tíkẹ́ẹ̀tì tó bá mú tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run lọ́wọ́. Samson má mo mọ̀ pé analyst gidi you you know what goes on in uh, in all departments of this uh, organization. Ah. Mm. Eh, abẹ́gi lẹ́wà nígbà tí ẹ ránṣẹ́ pè mí yí pé ọ̀gá nǹkan tó sọ specifically pé ọ̀gá ò like cheating ò like nǹkan tí màá yí ṣe mo ní màá nù wo òun náà sọ pé àlejò mi ni wọ́n kí náà ṣe tó bí ẹnu torí mo rò pé òṣìlẹ́jú wọlé rẹ̀ sì tún kí fún wọn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí O tiẹ̀ fọwọ́ pé O tiẹ̀ fọwọ́ fìlà nàìjíríà ìwọ̀ wọn. fìlà nàìjíríà kọ́ o ah, ah. ti nàìjíríà kọ́ nàìjíríà ò ní yẹ́lò. ọlọ́dọ̀ dàbí ti oh, gàdáfì yìí. ẹ ti fi yẹ́lò kún ẹ ti fi ẹ ti fi. west african cap lélẹ̀ <laughs> samson kí ló bí ẹ nínú pẹ̀lú ọ̀rọ̀ bàbá. n tó bí mi nù ni pé a jókòó lábẹ́ igi jẹ́jẹ́ <laughs> èmi jẹ́ ọ̀rá mu omi pé yìí ti wà omi omi omi lèmi mu omi bẹ́ẹ̀ ni pé heat wà bẹ́ẹ̀ ni ok so <laughs> ní omi tó jẹ́ h2o ẹlẹ́dàá mi á da fún ẹ tó bá jómi lò ṣé o lè ṣàmì ọ̀rọ̀ mi. bàbá dẹ̀ dé o lè ṣàmì ọ̀rọ̀ mi. ìwọ́n dẹ̀ bí mí kọ́ yẹn <laughs> bàbá dẹ̀ dé wọ́n bá ọ̀dà àìmí ò tẹ́ wọn pọ́n mi lékuru ní kọjá ọmọ bá dúró. wọ́n dúró náà abẹ́ igi yẹn kí ló dé tí ẹ prefer sí àti dúró sínú ọ́fíìsì. orí máa ń ṣẹ́tù mẹ́ẹ̀ jù ní ọ́fíìsì lọ sá. wọ́n ní ìgbádùn abẹ́ igi yẹn pé kò pé méjì. ẹ̀yin lẹ síbẹ̀ ẹ ti gbàgbé ni. ẹ mo síbẹ̀ mi ò bá yín jókòó síbẹ̀ ẹ máa ń jókòó ń gbà kan abáfẹ́ jẹ ndomi àtẹ̀yìn báfẹ́ jẹ àsun lórí rédíò bẹ́ẹ̀ni báfẹ́ jẹ àsun lórí rédíò bẹ́ẹ̀ni àti ṣe bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ rí tàbí pọ̀nmọ́ kíká ìwọ wí ìwọ wí kọ́ ìwọ gbọ́ ìwọ ti jẹ́ ń bẹ̀ rí ni. <laughs> ọ̀dà kí ló bí ẹnu pẹ̀lú èkuru bàbá. Eh, n tó bí mi nú kọ́ ni wọ́n fẹ́ jẹ kuru kí òye bá wọn ṣe treat ọmọ ilé kuru. báwo ni wọ́n ṣe treat ọmọ ilé kuru. across the fence ọmọ yẹn wọ́n ti jọ sọ̀rọ̀ ọmọ yẹn ní hundred naira lè kuru. àwọn wá ní bóyá láwọn mú nǹkan kan bì kan ìgbà tó mú jáde kò fi hàn àwọn ó kàn ṣi ewé lára ẹ̀ ó bá ṣi sábọ́. ìyẹn bóyá aró nìyẹn máa fẹ́ jẹ. ló bá ṣi sábọ́ wọ́n bá kí pé àwọn ará eléyìí ní hundred naira. ok ìgbà tán bọ́ ewé lára ekuru wọ́n ti bọ́ ewé lára ekuru yẹn wá kéré sí. ó wá kéré lójú wọn bá ní pé láyéláyé pé àwọn ò lè ra ekuru eléyìí ní hundred mú ní ah, mi kọ́kọ́ dá sí i ìgbà tí mo wá rántí pé wá inú ọgbà Fresh FM lẹ́ni ìwà ẹni yóò ṣe staff woman yẹn ti ń ṣe pé ńláńlá. Ah, ìyẹn ìyá elékuru elékuru mo wá dá sí i mo ní baba ah wọ́n ń ṣe báyìí ká ló tiẹ̀ kéré tẹ́ bá fẹ́ jẹ méjì tẹ́lẹ̀ bóyá ẹni kó fẹ́ ọkàn lẹ̀ ẹ́ dẹ̀ jẹ́ bí woman yẹn ṣe bínú bóyá da ìkúrú yẹn sí gọ́tà nìyẹn ló ah. bá bẹ̀rẹ̀ sí ṣe pé. ó ah. dànù woman yẹn da ìkúrú yẹn sí gọ́tà. pé láti aago mẹ́fà ló pé ẹ mọ nǹkan tó wà ń tà kínní kan ẹsẹ̀ ló ó ṣàṣọ oríṣiríṣi ìyẹn ló wá wọn pé ìkúrú ah, tí wọ́n dànù atọ́mẹ́lú. bóyá ẹyọ kan bóyá méjì mi ìtẹ̀ mọ̀. bàbá ṣé ẹ mọ̀ pé wọ́n padà dé ìkúrú yẹn nù. gbé microphone fún bàbá. bẹ́ẹ̀ ni sà. ẹ bẹ́ẹ̀ sọ fún wa pé ẹ̀ mọ bó ṣe ṣe ni. ẹn tó lè jẹ́ kí n sọ fún yín pé mi mọ bó ṣe ṣe ni pé mo ní mo fẹ́ ra èkuru èmi ni mo pè wọlé wọ́n dẹ̀ ní kó mọ̀ wọlé kó dúró ní títì torí mi tiẹ̀ ní kó gbé kuru tẹ̀lé mi ni mi jẹ́ tí mo fi kúrò lọ ó dẹ̀ dúró ní títì èmi wọlé fún mi ní èkuru. ṣé kàn fojú yín hàn sórí Facebook. mo ní ẹ fún mi ní èkuru fún mi ní èkuru méjì aró méjì <laughs> kẹ́ ẹ̀ mọ̀ Eh, eh, oh. <laughs> mo dẹ́ nu. bí ìgbèyàn béèrè ìgbó àtẹwà. ẹ bá a ṣe ń jẹ́ nìyẹn <laughs> fifty fifty naira náà ń pọn mo jẹ́ ní géètì lọ́dọ̀ wa mo sì jẹ́ bọ́yá bí ìje lónà. ṣé ẹ mọ kankan tó ń wá sí mi lọ́kàn. tá a bá lè rí àwọn bàrámù yìí wá lọ́dọ̀ náà ó ti yé yín. wọ́n fi wọ́n ṣe fíìmù. àbí mú ìwà orí. ilé náà ti ṣe káwọn yẹn tó jáde lèmi ti bá bàbá àìsó pẹpẹ àwọn àgbákò mo ti bá. ẹ ti bá àgbákò ṣiṣẹ́ pọ̀ ẹ àwọn àgbákò àbá àgbákò. tó bá pẹ́ wọ́n lè máa fíjọ yín kẹ́ mọ̀ ṣe bíi gate man tí ọmọ pọ̀ mọ́ lọ́sàn tí ọmọ ná èkúrú ó ti yé yín. kò sí ìyẹn sí ìyẹn lásán ó ti yé yín tí ó padà wá dọ̀rọ̀ ọlọ́pàá tẹ́ kí nítorí ẹ gbọ́ ṣé mọ̀ pé ẹ lè ẹ lè di ògo ńlá láti bẹ̀. ṣé mọ̀ pé èkuru tẹ tí ẹni ẹ jẹ́ kó dà sí gọ́tà yẹn hmm. àdánù ni fún un torí àtìdájí tó lóun ti kúrò nílé pẹ̀lú ìyà ẹsẹ̀ fífi rìn. àmọ́ bóyá ayélékuru yẹn ń gbọ́ wa báyìí tí ìyá lẹ́kùrú yẹn bá ń gbọ́ wa. kọ́ńdàkùn kan ṣẹ́rí padà wá síbí. ẹ máa padà bọ̀ ń fresh ẹ jọ. a fún yín lówó èkuru yín hmm. Hmm, torí kò dáa. kò dáa ẹ ẹ ẹ ẹ nínú ni ẹ bà nínú jẹ́. ṣùgbọ́n Ṣẹ́gun ò jẹ́ kí bàbá yìí fulẹ̀ ọ̀rọ̀ wọn. kò nídìí kan fulẹ̀. jẹ́ kan fulẹ̀ á nídìí. a ti mọ ibi tí ó padà wá. á nídìí. ó nídìí. tí kí fi ṣe iná ni mò ń sọ lọ tẹ́ ẹ jẹ́ fúlẹ̀ yẹn fún mi ní aró méjì funfun méjì that is two hundred naira mi ná five hundred gan tán tó ń sọ fún mi pé four hundred naira ni ibi tí mo ti wọ̀ ọmọ lọ́nà kówó kí ni. ṣé nàìjíríà kọ́lẹ̀ yín wà. Ah, nàìjíríà mọ̀ wá bẹ̀ kì í ṣe bí dandan ni kí n jẹ kuru nígbà tí ọwọ́ mi ò bá ta. ẹ fara balẹ̀ ọjọ́ wo lẹ jẹ́ gbẹ̀yìn. ó ti pé pé yọ tọ̀sẹ̀ méjì tẹ̀mọ́ ń jẹ mọ́ínmọ́ín náà ṣe fifty fifty naira láti ní ọ̀pọ̀ ah, èmi ò mọ̀ pé kùtùrù ti dìdakúdà báyìí. kó dàdàkúdà bí mo jẹ mẹ́jọ rẹ̀ mo sì ń panu ní tó ló ń pọn hundred naira. ẹ farabalẹ̀ ẹ ẹ jẹun tẹ́ fi kúrò lọ́fíìsì kí ló mú yín tẹ́ fi jẹun. kò sówó ni. báwo lẹ ṣe mọ̀ pé elékuru yẹn gan lówó rárá eh, eh, mm, oh, oh, ohun tó mú yín tẹ̀yìn géńdé géńdé eh, ọkùnrin òfin rí owó. ẹ lówó kẹfì jẹun kẹ tó kùn géètì ó ti yé yín nbó lẹ ti fẹ́ rówó tẹ̀fì jẹkuru ti ti bí. ẹ mo ya owó lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì mi náà mo gbọ́ mi báyìí yáàdì ẹ̀sán wúmọ̀ yẹn ló yá mi one thousand naira wọ́n ti gbé challenge three hundred inú rẹ̀ níta isin mo ti wọkọ̀ dé mo ti gọ̀kadà dé géètì. nínú ẹ fẹ́ jẹ̀kuru mẹ́rin ẹni bí n jẹ ẹsẹ ẹmọ̀sọ̀kò owó ti tán ni mo ti wọkọ̀ nù one thousand naira. ọ̀dà ìdóná bá tiẹ̀ sísan owó ìkúrú yẹn kẹ́ máa sọ fún UOB pé ẹ ti jẹ kúrú àwìn o. mi ì rẹ nìkan kan mi ò rí ẹ bẹ́ẹ̀ pé mi ì wọlé abẹ́ igi náà mo sì dé sí pé mi ì lè máa rojọ́ pẹ̀lú nú fìfo. bẹ́ẹ̀ mọ̀ pé kí n tiẹ̀ fi nǹkan kan nú bí ìbílẹ̀ mi ni pé kí n jẹ kúrú mẹ́rin pẹ̀lẹ́ kọ̀ọ̀kan kọjá two fifty kí n dẹ̀ mú pure water sí mi ì plan àti ná three hundred lórí rẹ̀ ṣé ẹ̀ mọ̀ ń gbọ́ wá ṣèkúrú mẹ́rin di four hundred naira ṣé ò ti àgàjàgbára mi lọ́ngbà mọ́ tó wà lápò. ẹ̀yin wá sọ pé kó máa lọ. náà mo ní mi ìlera ni mo lé mi ò lé mo tó bá sọ fún mi four hundred naira. ṣé o ti bá tasi. pé bá tasi kò bá tasi ó kàn ó lásán ni ó kàn ó ni. ṣé àmọ̀ pé kò ṣeé kò ṣeé ṣe padà ẹ ó ní mi mi bá wá bàrà ó ní kó jẹ́ ní tí ò lẹ́kọ̀ọ́ ni ebi ó ń bínú fún ọ débi máa yẹn wà ń bẹ́ ń bínú fún ọ dànù ni kódà gan mo lè fún two hundred yẹn láì jẹ kuru yẹn kò ná mi ní nǹkan kan gbèyàn fún báárà lówó náà owó tí mò ń wá fún báárà wá ju two hundred naira lọ kò ń sojoojúmọ́ náà ni òun síbẹ̀ tí ò bá ti sí kò sí èèyàn amálẹ́jẹ ara ẹ̀ náà. ẹ̀sà ẹ̀sà ẹ̀ lágídí. ṣe ẹ mọ̀ pé kí dáràn náà mo ṣe wá sọ́dọ̀ yín bíbà pé èèyàn ọmọ fẹ̀sẹ̀ sanwó wọn ò dẹ̀ lè jẹ́ eh, lẹ́yìn eh, téèyàn ọba eh, pààyàn. ṣe lẹ fi lẹ ṣàmọ̀ mọ yín pa. n tí mo kókó tí mo ṣe wá bí nìyẹn. n tẹ́ ṣe wá bí nìyẹn pé ẹ fẹ́ ṣàyà. ojú tẹ́lẹ̀ kúrú fi wò mí bíi kí n fún one thousand mẹ́gbàá chẹ́ńjì ní one thousand tẹ́mi gan yáwó rí ètò. ẹ̀ṣẹ̀ mọ̀ n tẹ́ ṣé wọ́n á máa wé kìsà kí lérí pé òṣòwò àǹkọ́sọ mi dá lówó ẹ̀sìn mọ́gẹ̀ẹ́sìn bóun bàbá wọn ó ṣe lówó tí ò ní gun mọ́tò. ẹ ẹ wo bẹ́ẹ̀ ṣe nà ẹ wò ah. bẹ́ẹ̀ ṣe dress. bàbá ibi ewu wà nìyẹn ọ̀pọ̀ ìgbà mi gbọ́ tó ń bá rà bá ń tọrọ owó lọ́wọ́ mi yóò ní mọ láhùn ni torí tẹ́ bá rí lára mi lẹ́nu ẹ̀ ní rí lọ́la ní tó bá dẹ̀ wà mo máa ń ṣẹbẹ̀ tí ò bá ti sí mo mi gan lè béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ fún mi ǹdẹ́ mọ̀ ní téèyàn ó fi jí tàbí téèyàn ó fi fọ́ńbù tàbí lu jìbìtì èmi ò ń jalè mi ń lu jìbìtì mo àwọn tí mo jẹ láwìn oúnjẹ ti fọ́ àṣìmí lówó tó kún ṣọ́ọ̀bù lémi kì í táṣìírí rẹ lẹ́bù tí mo wà nìyẹn kọ́lọ́run ọba kó mú gbà tó sẹ́ni máa rí dúró yìí. wọn ó ṣòro gbàgbọ́ bàbá tẹ bá wà káǹtì mi ń sìn ó ẹ lè bá fifty naira ń bẹ́ẹ̀ mo close yẹ ni change ti mo bá ṣe yẹn. síbẹ̀ náà kẹ̀sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ o. torí pé kò fi àìsàn gbé dè. kò tiẹ̀ pọ̀ báyìí lọ́rọ̀ dá ṣáká yìí. ẹni ẹ máa ń sìkì lẹ́kọ̀ọ́kan. Ah, Ọlọ́run ló là mí bàbá ó kọjú òye mi. ǹjẹ́ o lẹ sìkì last. mo àti last year mi ìgbádùn bóyá àwọn nǹkan tẹ̀ ń fin yẹn ló ń àfẹ́ tì í ṣẹ́ẹ̀sì ń fin tẹ̀ mu. bàbá kìí ṣe fífíkì mò ń fin tí mò ń fin gan ni help mi. àrọ òun ló jẹ́ kébi àbàdì ọmọ pa yín. àṣé bí n bá fin ẹ̀yin ìjẹun àárọ̀ by this time tẹ́ bá mi ń bẹ̀ yẹn. owó tẹ lọ fi fin ẹ̀ ṣe fi jẹun bàbá ṣe rí ní fífín kò pọn dandan ká ẹ ló lọ tí n bá dọdọ àwọn tí wọ́n ń ta fífín màá gba nǹkan tí wọ́n ó mú lọ́wọ́ wọn mọ̀ pé tówó bá wà màá fá wọn bẹ̀sẹ̀ olóúnjẹ náà dẹ̀ ń táwọn ìbẹ̀sẹ̀ olóúnjẹ tẹ́ ẹ ti jẹ́ ń jẹ kan tẹ́ ìsan sẹ́ẹ̀tù ni ọ́tà mi wà nígbà tí ìjẹ́ pé fẹ́ gbàgbá lórí. a fẹ́ mọ èrè díẹ̀ tẹ́ fi sọ pé ìyá yín ló wà nídìí ọ̀rọ̀ yìí. ara farabalẹ̀ ẹ farabalẹ̀ ṣẹ́ra àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ kalẹ̀ kò tí ì fi ìdí ẹ̀ múlẹ̀ pé màmá yín ló wà nídìí ọ̀rọ̀ yín. ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ ọ̀rọ̀ yín gan-an ń wò pé ṣé ẹ wà òkè abẹ́rẹ́ ṣàwádà. àwa là ń sọ pé ìrítàwá rí yín ìṣọwọ́ gbọ́rọ̀ kalẹ̀ yín kò sí ní tó ṣe yín lọ́pọlọ. so mo àfẹ́kẹ́ lọ síbi tí ẹ ti mọ̀ pé ah ìyá mi ló wà nídìí ọ̀rọ̀ mi. torí ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ kí ló fún yín lára kí lẹ rí. àwọn tẹ àwọn tẹ kà sílẹ̀ tẹ là kọjá yìí àwọn kan náà larú ẹ̀ kọjá tíyàwó ò sì sínú ẹgbẹ́ kankan tí ò sí ní gúfúláwà. tí wọ́n sì torí tọ́ pé torí ìwú rẹ̀ wọ́n ó ṣàyà wọn pa. ó ti yé yín táwọn kankan wọ̀ sí ju tẹ̀ ńlá kọjá lọ torí ẹ̀yin ní òye àti wọṣọ gidi ṣe mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú bàtà tó dáa ẹ sì ní ọpọlọ àti ṣe iṣẹ́ ọwọ́ ó ti yé yín. irú fìlà ẹ̀ mo fẹ́ kẹ́ bá mi ṣe fáwọn band boys mi. bó ẹ fẹ́ kó jele ìlọ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni bàbá àtúntì tóbi jù báyìí lọ. ẹ bẹ́ẹ̀ fẹ́ kọ́ mọ̀ tẹ́lẹ̀ yìí náà mo tún lè reduce ẹ mo ní sample. ẹ mọ reduce quality. okay. <laughs> so ní àárín then ìsìn kẹ tó kọjá lọ gbogbo àwọn staff mi tó wà ń bí mo fẹ́ ṣe okùn fún wọn tó yẹ pé kálukú àmọ́ ráǹkì ẹ̀. yẹ ṣá bá ń fi fọ́tò yan bàbá wọn á rí design. ṣe é gbọ́ yìí ṣe ìṣòro irú eob nísìnyí mm-hmm. ẹlẹ́gbẹ́ òmẹ̀gbẹ́ láàrin wọn àti samson. bàbá máa design gbogbo wọn. mo fẹ́ kó a lókun báyìí. yes bí a sergeant là wa. tó máa uniform fìlà wọn. ẹ̀dọ́nà ẹ̀dọ́nà ẹ̀dọ́nà ẹ̀já máa fọdún tó kì í ṣe tọ́jú orí ṣé sájẹ́ǹtì máa ń ṣe máa gbé kiri lẹ́sìn. àyọ̀rọ̀ jẹ́ kíráǹkì wo ju sájẹ́ǹtì lọ tó tọ́ bí ilé ah. bàbá táwọn wó yìí. okùn mélòó lẹ́ẹ̀ wá fún. ọ̀lì ah, yóò tó mẹ́jọ. ẹ fẹ́ fokùn tèmi ṣàánú. sára náà okùn ti ń ju tiẹ̀ lọ. Eh, èmi mo kókun lẹ ẹ wà ah, fokùn ṣàánú fún. ẹdún ẹdún ẹdún ẹdún okùn mélòó lẹ fohùn. àwọn gbà tó twelve ẹ̀yìn ó gba eight. ìgbà eight o twelve lè gba twelve ìgbà eleven tẹ̀rí sẹ́yìn lẹ́mọ bẹ́ẹ̀ ṣe lẹ́mọ sáré pé jókòó tira yín. sẹ́mọ tó ṣẹlẹ̀ ẹ kókò lé àmọ̀ lọ́mọ́ra wa lọ́wọ́. oye mi màá kókò lé oríṣiríṣi kọ́lọ̀. ẹ lè fò tèmi ṣòfò. lọ́dọ̀ ìwọ̀n pé bàbá bá gba twelve kéèmí òfin lókun eighty tí ó dẹ̀ fìtì yín tó máàsì eleven ní kẹfún. tí iléeṣẹ́ ọlọ́pàá bá gbéṣẹ́ fún yín pé kẹ́ ẹ bá wọn rán yúnífọ̀mù. ẹ ràn mo lè rántí sójà mo lè rántí yúnífọ̀mù mo lè rántí ọlọ́pàá kò sẹ́ǹtì mi lè ràn mo fẹ́ wọ àárín wọn gan wọ́n ní mi pé mi kàwé mo fẹ́ wọ sójà nígbà kankan pé bóyá kí n mọ design yúnífọ̀mù wọn. náà ẹ jẹ́ àlọ́ ọ̀rọ̀ gangan fún tèmi. ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ni ọ̀rọ̀ ti bílíkì. ká tó kọjá lọ sọ́dọ̀ bílíkì hmm. àwọn ẹ̀bùn tó wà ńlẹ̀ nǹkan ṣáà ní pinni. kò sẹ́bùn bọ́ bọ̀dá kílẹ̀ ló ṣẹlẹ̀ sí bílíkì. ó kọ yín gangan lẹ́ẹ̀kan sí i. èmi ni oríyọmí akeem adesina alias èkó orisco orisco one. Eko orisco orisco one. ìgbà tẹ́ ẹ lọ èkó náà fún yín ní. ìgbà mo dé ìbàdàn ni ìbàdàn ni à ń pè mí lẹ́kọ̀ọ́ ńgbà máa dé ìbàdàn ni à ń tún pè mí lẹ́kọ̀ọ́ èkó mo sì ń dáhùn gbogbo ẹ̀ mo fi àfi orisco kún pé kọ́ mọ́ pé. ẹ̀yin lẹ wá sórí ọpẹ́yẹmí níjọ́ sunday. èmi nìṣà wọn lẹ ṣe ara mi. ẹ wọn ní ọ̀rọ̀ tẹ́ sọ ní ọpẹ́yẹmí àtàwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ tẹ́lẹ̀ ọfẹ mọ takora wọn lọ́nà wo ṣá. wọ́n ní ibi tí ẹ tún gbé ọ̀rọ̀ ti Ọpẹ́yẹmí gbà bí tó jẹ́ pé ìrírí mi pọ́nbélé lẹ́tún náwó gan lápá abẹ yẹn. ìrírí pọ̀ Ọpẹ́yẹmí tí n bá ṣe ń wá fún three months màmá sọ nǹkan tí oríṣiríṣi lọ́sọ̀ọ̀sẹ̀ tí ò lè difference tí ètò dẹ̀ lẹ́rìí bàbá ń tó jẹ́ ń wá bí nìyẹn pé kí n máa kú ṣáájú ìyá mi èmi ló yẹ ń gbẹ̀yìn ìyá tó bí mi la ṣe fẹ́ ṣàyàpá. ọdún tó ọ̀rọ̀ nineties ni mò ń sọ yẹn tí mo lọ bá bàbá mọ́gàjì gan ní bàbá wọn. ṣùgbọ́n ó ti kú ọlọ́kàn ìfẹ́ fẹ́. ó ti kú ọbẹ̀ bí màá ṣe bọ́ nínú òde tán fi mí sí gan ni kókó. ta ló fi yín sínú òde. gbọ̀nmọ́ níṣẹ́. báwo lẹ ṣe mọ̀ ọmọ yín àtọmọ ọdún mélòó báyìí. àwọn tí wọn ti mí lè sọ èjì wọn sẹmọ ọbẹ tí wọn ti dàgbà. ṣẹ́ríbi tí ọ̀rọ̀ yín ti fẹ́ gbomi lójú mi díẹ̀ òun ni pé ìgbà tí mo béèrè pé àwọn àbúrò yín ń kọ́ hmm. tẹ́ ẹ sọ pé wọ́n wà tẹ wá ní ẹ̀yin tún sàn ju jù wọ́n lọ ajá pé inú gbogbo ẹ̀yin tẹ̀ ṣe wà lókè ẹ̀pẹ̀ kò tí ì sí ẹni tí ó rọ́wọ́ họrí àtọ. èmi náà mò ń tọ́jú ìyá yẹn mọ̀ nígbà tá àǹtí mi ti kú àǹtí mi tí mo gbọ́ lẹ́nu ẹ̀ bí mo ṣe ń dé ní 1994 ní June 12 mo bá a lórí ìdùbúlẹ̀ àìsàn wọn ló ti wà ní ìdùbúlẹ̀ àìsàn yẹn fún àní àfuyẹ̀sí oyún dẹ̀ lára ẹ̀ oyún ti rá lára kò síbi tí wọ́n gbé dé ọkọ ẹ̀ wá dá padà sọ́dún ọmọ mi ibi mo ti mọ̀ páyé wà nìyẹn wọ́n wá dá padà wọ́n wá tẹ̀ sí rúùmù kan bẹ̀ tí n bá ti wá ń tibi iṣẹ́ mi bọ̀ máa ra mílò ra míìkì màá wá kó fún gbà tí wọ́n ní tí làwọn ń pò fún mo wá dé níjọ́ yẹn mi bá mọ́ mi lọ́dọ̀ rẹ̀ onìkan mo bá nu yàrá tán tẹ̀ sí mo bá ní àǹtí mi míìkì àti mílò tí mo rà wá rè o nàǹtí mi bá ní à akímù pé ọlọ́run ó jẹ́ kí ìyàwó rẹ̀ ó bímọ fún ọ bílíkì náà ló dẹ́ lajọ dé látẹ̀kọ́ mo lámì o olówó tí n bá rí kí n máa fi tọ́jú ara mi àti ìyàwó mi pé kí n mọ́ra tí ìwà àfọ́ mọ́ ó ní bó ń bá mu mi lásán ó ní gbogbo ohun tó jẹ́ hò lágọ̀ọ́ ara òun ló máa ń ta òun hmm. wípé gbogbo ohun tó jẹ́ ihò ó ní òun á rí mọ́ mi àtàwọn ìyá méjì kan pé wọ́n jẹ́ mẹ́ta pé wọ́n sọ pẹ́ràn òun làwọn ń pín pé òun ò lè rú là. Ah bá ń tí hmm. mi ṣe sọ yẹn tán báyìí mọ́ mi kàn wọnú ilé tì wá ni ní wọ́n bá ń pé kíní ń wí kíní ń wí omi sá ń jáde lójú kò sí tí máa ń ṣẹlẹ̀ tí mo máa ń sunkún àǹtí yẹn kú gan mi sunkún bẹ́ẹ̀ kó tó kú ọ̀rọ̀ tó sọ yẹn gbomi jẹ́ lójú mi pé òun rí mọ́ mi àtàwọn ìyá méjì wọ́n sọ pé ẹran òun làwọn ń pín ni mọ́ mi bá ń pé kí lójú ayé ó ti wà ń dùbúlẹ̀ àìsàn fọdún mẹ́rin àbọ̀ tí wọ́n ti gbé káàkiri. tí àǹtí yín bá sọ bẹ́ẹ̀ kò tí ì fìdí ẹ̀ múlẹ̀ pé àgbà nìyá yín. bẹ́ẹ̀ni ẹ ṣe àǹtí mi wá sọ yẹn tán mọ́ mi wá wọlé ní wọn bá ń pé kí ló wí mo ní wọn ó bí léèrè bí wọn ṣe gbóhùn lẹ́nu ẹ̀ nìyẹn ni ò bá lè sọ̀rọ̀ mọ́. ẹdùnà ẹdùnà ẹdùnà ṣé mọ́mì yín fi okùn fún ọlọ́run ni. rárá ni mọ́mì ló bokùn fún lọ́mọ ní ò lè sọ̀rọ̀ mọ́ mẹ́ ń gbóhùn lẹ́nu rẹ̀ ń sọ pé ìyá ni kò wá lè sọ̀rọ̀ mọ́ nígbà tí ó dijọ́ kẹta rẹ̀ mọ̀kàndé wọn ló bímọ ni láìsẹ́ni tọ́gbẹ̀bí fẹ́ni tó ti ń ṣàìsàn fọdún mẹ́rin ààbọ̀ mọ́mí náà wọ yàrá bí tán tẹ́ sí oyún tó ti wà nú ẹ̀ fún four and a half years wọ́n náà kàn bàtọ́ ọmọ tó tó ń kéwọ́n ẹ̀wọ́n ẹ̀ tọrọ bí fún rẹ̀ bó ṣe bímọ tán ni ò lè sọ̀rọ̀ mọ́ kó tó kú níjọ́ kẹta ọyàn hmm. ọba ọkọ rẹ̀ ìyá ọkọ ni ló tọ́jú ọ táwa kàlítù lásán ọmọ yìí ó ti di ṣíṣí bẹ́ẹ̀ náà ń gbọ́ mi báyìí hmm. kọ̀gbọ́n ọyàn ìyá bàbá ẹ̀ ló mu ibi tí mo ti mọ̀ páyé wà nìyẹn dẹ́mọ̀ ìyẹn wá ṣẹlẹ̀ ó wá lọ ó wá shock mi pé ah, àǹtí mi ṣe sọ pé ìyá kan ní pin ẹran ọ̀hún tí ó dẹ̀ tí wọ́n lòun ò lè rù là tó sì kú láàrin ìjọ kẹta tó sọ tó dẹ̀ tó bímọ létà làwa gbọ́ pé níwọ̀n ejejò òun ó jegúnú ni pé wọn ò mm. gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú oyún inú ẹ̀ pé àwọn náà wọ́n mọ bó ṣe tọ̀rẹ́ àǹtí yẹn ti kú skeleton àwọ̀ lásán ló kù tẹ egun gbogbo egun jáde báyìí tó dàbí skeleton tí ọmọ bàyàn lẹ́rù ń tí wọ́n tẹ̀ sí. Si ẹ̀rù ọlọ́run bá mi gbà mo tèkódé tí mo bá ń tí mi bẹ́yẹn mo dẹ̀ gbọ́ yàn lẹ́nu ẹ̀ ìyẹn wá kọjá lọ ni mọ́ mi bá ní mo gbọ́dọ̀ lé ah, bílíkì mo ní kí ló dé wọ́n ní mo gbọ́dọ̀ lé bílíkì mo ní kí ló dé. ẹ fẹ́ràn bílíkì gan. àtòtà ah, àmọ́ iye àrò mẹ́fọ̀ọ́ tí mo ti ń jẹ látẹ̀kọ́ kó tó dé obìnrin àti rọrùn wọ wọn ọwọ́ ọlọ́run ló wà bílíkì ti rò fọ́ fún yín ó ti pọ̀ jù mo ti á nífẹ̀ẹ́ rẹ̀ ẹ ti nífẹ̀ẹ́ bílíkì jù bàbá ó ti pọ̀ jù mo wá ní láti sọ mọ́ wá ní mo gbọ́dọ̀ lé ilé ló ń ṣe kíní nǹkan oṣù tó dúdú black ni <laughs> mọ́ náà ló jẹ́ mọ̀ sẹ́mi èèyàn sálẹ̀ máa yẹ nǹkan àlejò ìyàwó rẹ̀ wò mo máa ń sáfó bíi níta torí mo ní bẹ́ẹ̀dì méjì náà. ẹ sì sún àpé ṣe pé ń jọ ẹ́ẹ̀lì nídìí. Ah, ó dà ọ bóyá engine wà nínú ẹ̀ tí ń rọ ọ́ìlì. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. The Vice Chancellor of the First Technical University, Ibadan, Professor Ayobami Salami, announces its first convocation holding on March 5, 2022. Venue Tech U's main campus, kilometer 11, Lagos Ibadan Expressway. Time 10 a.m. prompt with the visitor to the university and executive governor of Oyo State, Engineer Shimakide, gracing the occasion. The convocation lecture will be delivered by iconic scholar and administrator, Emeritus Professor Julius Okoje. Honorary doctoral degrees will be conferred on the following five distinguished Nigerians Chief Tunde J. Afolabi, Chief Adebayo Akande, Chief Amapepo Professor Toyin Falola, and Mr. Shegun Agbaje, First Technical University, Ibadan, developing brains, training hands. pọ́s ijó tí ẹ mọ̀. wípéjọ ìjọba kan bẹ tí ń jàfẹ́tọ̀ aráàlú. public complaint commission ni mò ń sọ. ó jẹ́ gbogbo kùdìẹ̀kudiẹ àìṣedéédéé fífi gbá kan bọ̀ kan nínú. ìjọwọ́ fẹ̀yìntì rẹ ló rí gbà. tàbí wọ́n lé ọ lẹ́nu iṣẹ́ lọ́nà ìtọ́. non payment of insurance claim. ìjọ nífisùn lórí àjọ ìjọba kankan bíi nhis nhf FCBA, electricity regulation abéyíkéyìí nínú àwọn federal state local government agency of parastatal ló bá nífisùn w wọn máa bọ̀. kódà bó ṣe any private organisation, public complaint commission ṣe tán láti gbèjà rẹ jà. má gbàgbé pé owó tí bá ń dún a kì í fi bọ́ sọ o. máa bọ̀ tààrà ní public complaint commission office. tó wà nítòsí ilé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́. agodi gate ìbàdàn. kò sí nínú olówó kankan. fẹ́kúrẹ́rì àlàyé. ẹ máa pè sórí zero eight zero three seven one nine four two five seven tàbí zero eight one five nine five three nine six nine nine. wọ́n jẹ́ wọ́n jẹ́ máa yé bèrè fẹ́ tó ẹ Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. tó tẹ̀síwájú ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ níyànjú lẹ́nìí pẹ̀lú bàbá èkó. pẹ̀lú risco. èkó èkó èkó risco. èkó risco. ẹnìkan tiẹ̀ sọ pé àwọn mọ̀ dáadáa wọ́n ní i know him very well ẹnìkan sọ̀rọ̀ nípa CAC òkè àlàáfíà ní Loyola wọ́n ní we have tried our best yet no result. Hmm. Hmm. ṣé ẹ mọ̀ wọ́n bẹ̀ lóòótọ́. CAC òkè àlàáfíà ní Loyola wọ́n làwọn gbìyànjú lórí yín gan. wọ́n ní síbẹ̀ náà ah, ẹ farabalẹ̀ ah! ṣẹ́gun. n tó máa ń fi bá mi lẹ́rù lọ́rọ̀ yín nù ọ̀rọ̀ kò fi yín lẹ́jọ́ láti sọ. kò sọ̀rọ̀ tẹ́ ẹ ah, lè sọ. orísìkò kí ló dé gan. tó fi mú yín wá pẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fi fẹ́ bílíkì nù. tẹ́ yàtọ̀ fún ti bílíkì tẹ́lẹ̀ ṣáàyà yín ládàá pa ẹ láyà ẹ ti láyà jù. ẹ kúrò lẹ bọ̀dá ẹ gbóhùn sókè o ẹ ṣe bí evangelist ẹ ṣe bí mẹ́kọ́. kí ni ń pa bàbá òrìṣkò ni. <laughs> bàbá òrìṣkò ni ń pa yín lẹ́rìn-ín. <laughs> kí ni ń pa yín lẹ́rìn-ín nípa bàbá. mo ti fọ́lọ̀ sórí bàbá láti bí <laughs> láti jẹjọ́ òkè kí lẹ́yìn bá wa orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. orúkọ mi ni Kúnlé Alábí Um, àwa ṣojú iléeṣẹ́ agvi investment limited real estate company uh, agvi investment limited a ti wà for the past twelve years lẹ́kọ̀ọ́ a dẹ̀ ní seventeen estate uh, seventeen estate wa ó a ní ní abẹ́ Ogun state a tún ní lẹ́kọ̀ọ́ in fact a ti ní like one one one forty thousand clients so most of our diaspora clients wa ní òkè òkun àti ní ilẹ̀ wambi a lot of people wa ń sọ pé ah ṣé ni ní ní Ìbàdàn ni àṣẹdé Ìbàdàn báyìí last month which is uh, January la launch estate wa ní Mọ́níyà eh, nǹkan tó dẹ̀ jẹ́ ká wá sí side Mọ́níyà yẹn ni because of the train station tí wọ́n open síbẹ̀ yẹn so now mo ṣe máa ń sọ̀rọ̀ nsìn eh, ní side train station tó rí real estate tó ti wà ń bẹ̀rẹ̀ ń sin ó ti over twenty five estate. Mm-hmm. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tiyín náà wá kún. bẹ́ẹ̀ ni. kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù. ẹ ṣe ṣe ta bá ń sọ nípa real estate a máa ma sọ nípa the documentation tó tó tó jẹ́ ni o ṣe gbogbo seventeen estate ta ní gbogbo estate wa ló ní sí ọ̀fọ̀ a máa ń sọ fún àwọn client wa everywhere pé kọjọ tí a bá polówó any of our new estate yín ẹ gba nọ́mbà tó wà lórí CF phone number wa ẹ lọ fún lọ́ọ̀yà yín fún confirmation in fact any of our clients bá fẹ́ wá fún pé kà á fẹ́ bá yín dòwò pọ̀ a máa ń sọ fún wọn pé before kẹsẹ̀ tó kó lẹ́gàn ẹ kọ́kọ́ wá fún inspection kẹ́lẹ̀ orí nǹkan tí a fi ń ràn yín kò ń ṣe pé bí a máa sọ pé ìwé ilẹ̀ inú pépà àbí ilé inú pépà openly ni integrity is our watchword sir. ǹjẹ́ àwọn tí wọ́n bá fẹ́ bá yín dòwò pọ̀ nìbàdàn nígbà tó jẹ́kọ̀ọ́ ni gbogbo ilẹ̀ yín fẹ́ wà àbí lẹ́ fi ṣe bí ọ́fíìsì ìgbà wo ni ẹ fẹ́ kó kúrò nìbàdàn ká ní pé ṣé tẹ́ bá ti ta ilẹ̀ ìtàn náà lẹ́ ń lọ. Ah. <laughs> Oh, a ti dé sí ìbàdàn fully in fact ilé iṣẹ́ wa ọ́fíìsì wa wà ní decat number sixty decat house ní ringold níbí in fact bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ our first estate O Treasure Island Estate Monia, O wà ní fifteen minute drive sí train station before December lágbára Ọlọ́run mo fẹ́ kẹ́ quote mi sir we are going to have more than two to three estates before December. two to three estates ten estates two to three, three estates three estates nìbàdàn bí báyìí. agvie eh, investment limited àwọn òkè ń sọ̀rọ̀ kí ọmọ àbá. ẹ kí ni ẹ fẹ́ fi wá lọ́kàn balẹ̀ pé gbogbo àwọn tó bá ralẹ̀ lọ́dọ̀ yín ẹ yàtọ̀ sí tàwọn tí wọ́n ti ń gbọ́. ẹ ṣe gan-an sir ṣe for the past twelve years mo ń sọ fún yín a ní police case ká tó wá sọ court case orúkọ wa ó ó ó sound everywhere àdè máa ń sọ fáwọn èèyàn pé kó lọ fún confirmation in fact bí mo ṣe ń bá yín sọ àwọn tó jẹ́ gbòǹgbò nílùú Ìbàdàn yìí à ń ṣe meeting lọ pẹ̀lú wọn tó máa partner pẹ̀lú wa in fact wọ́n ti ṣe investigation fún a lot of our documents tó yí pé bá a ṣe rí. a ṣètò kan lórí rédíò yìí ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tí Isaac Mayor tó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn ọ̀gá tí wọ́n wà ní ìgbọ́nù àwọn tí wọ́n ń dá okòwò real estate sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ǹjẹ́ lẹ ti bá ìjọba jókòó ṣèpàdé ǹjẹ́ wọ́n pè yín sára àwọn tí wọ́n fẹ́ bá ṣèpàdé ǹjẹ́ ẹ ti jẹ́ kí hmm. ìjọba mọ̀ wípé investor ní pé real estate investor ní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ǹjẹ́ ìjọba ti mọ̀ yín. ẹ ṣe ṣe rí a ṣe launch estate wa ní last month Eh, in fact uh, a, a listen sí program yẹn lọ́jọ́ yẹn tẹ́ bá gbọ́ lọ́jọ́ yẹn the commissioner tó wà lórí ètò wọ́n wọ́n béèrè question lọ commissioner pé tí ẹ bá fẹ́ mọ nǹkan eh, real estate òtítọ́ commissioner dá ẹni tó béèrè lọ́jọ́ náà lóhùn pé estate tí ó bá ní document. ẹ sọ̀rọ̀ sí mike. bẹ́ẹ̀ni estate tó bá ní document. tí document yẹn pé tó dá lójú. Hmm. ṣé flyer wa ló wà lọ́wọ́ mi lórí flyer wa sí ọ̀fọ̀ nọ́mbà wa wà lórí flyer wa aláǹsọ fún. ṣé sí ọ̀fọ̀ kan ṣoṣo lẹ̀ ń lò fún gbogbo ilẹ̀ yìí. global sí ọ̀fọ̀ bẹ́ẹ̀ ni. wọ́n mà ní kò sí ní tó ń jẹ́ global sí ọ̀fọ̀. àyọ global sí ọ̀fọ̀ ó cover fún gbogbo ilẹ̀ real estate tí everybody ní so now everybody tó bá ra plot of land they will do their survey they will do their deed of assignment ìyẹn ló máa cover fún plot tó ra. ok ṣé téèyàn bá ra lẹ̀ lọ́dọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní tó ń jẹ́ real estate uh, managers ni wọ́n máa ń ní àwọn àwọn hidden charges kan àwọn owó míì téèyàn ó padà san lọ́jọ́ iwájú èèyàn ti ralẹ̀ tán kó tó forí kó pé owó ọdẹ àdúgbò mm, owó gọ́tà owó blọọkù owó òru sìmẹ́ǹtì wọ sáìtì. thank you sir eh, bí kò kí n rí lè ṣe eh, hidden charges nǹkan tí àwọn èèyàn wá fẹ́ láti understand ni pé. Pe for instance now téèyàn bá ra mọ́tò tó bá ra mọ́tò láti òkè òkun ó níye tí wàá san nígbà tí ó bá dé tó bá fẹ́ kúrò wọn á ló máa san á ní wàá san owó shipping tó bá dé nàìjíríà wọn á ló máa san owó clearing hmm. bó ṣe rí ni téèyàn bá dẹ̀ lówó ẹ̀ tó bá lọ sórí igbá tó bá hmm. rà kò kí n ṣe pé bẹ́ẹ̀ á kàn bọ́ sórí títì á bẹ̀rẹ̀ sí wà lọ eh, káàkiri bẹ́ẹ̀. ṣé mọ̀ kó máa pé kẹ́ẹ̀tì sọ tí èèyàn fẹ́ fojú winá ilẹ̀ ọ̀dọ́ wa o one million naira ni o ẹ sì máa san iye báyìí létà o. twenty thousand kan o owó báyìí owó báyìí owó báyìí ṣùgbọ́n kẹ́ wá pè ní one million kẹ́nìyẹn ti wá ṣàwójọ kókó one million lẹ́yìn lọ́wọ́ kọ́ gba document kẹ́ wá ní rọ̀ ó sì kó owó lọ́ọ̀yà ó kó owó referee ó kó owó linesman. ó fowó kó owó eob. kí ló dé pé <laughs> okùn àwọn àyè fẹ́lẹ̀. ẹ ṣe gan sa bí ó ṣe rí náà lẹ ṣe sọ yẹn for instance now bí ọ̀gá mi ṣe sọ tí èèyàn bá ralẹ̀ ó ra ilẹ̀ yẹn ó nídìí a document. ẹ wo ó jọ pé ẹ tún padà wá ń jọ mẹ́jọ láti jẹ kó clear dára ṣùgbọ́n téèyàn bá fẹ́ ra lẹ̀ lọ́dọ̀ yín àdírẹ́sì wo ni kéèyàn wá yín sí. ọ́fíìsì wa wà present ọ́fíìsì wa presently ní number sixty Dicat house ring road ring road Ìbàdàn we have a very big banner tí a bá fẹ́ sá lọ signboard wagon ò ní fẹ́ eh, ó fẹ́ cover Dicat building tán. signboard ò ní kéèyàn mọ́ sá lọ. àwa ò lè sá torí ẹ̀ ló ṣe jẹ́ pé. ọmọ bó lẹ́yìn sà. ọmọ Ògùn state ni mí sà. ẹ̀yin kọ́ sà. ọmọ Ìbàdàn ní ilé olúwa apá àbó ńbàdàn. ọmọ làgbo lé yín Ìbàdàn. àlìwò ni ilé mi ní Ìbàdàn. Ah, nílé yín àbí làgbo lé yín. ní agboolé wa ọmọ oko wa dẹ̀ jẹ́ lágùn lọ́nà ìwò. ó ti tán ó ti tán kí ni tẹlifóònù nọ́mbà tó lè pè é sí. tẹlifóònù nọ́mbà tó lè pè wá sí zero eight zero two four five one two double one five ẹ jẹ́ n pè lẹ́ẹ̀kan sí zero eight zero two four five one two one one five or kọ́ tún pè sí second number wa zero eight zero six zero six three nine seven four zero. ẹnu yín yá ó yá. zero eight zero six zero six three nine seven four zero. ẹ ṣeun sá. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. àtọ́tún arére gbogbo ọlọ́kọ̀ ẹrù pátápátá nípínlẹ̀ ọ̀yọ́ yálà onípọ̀npọ̀ kéékèèké tàbí àjàgbé ejò ńláńlá tí ń kẹ́rù ní kẹ̀tíkẹ̀tí tó fi máwọn ẹlẹ́sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí maruwa tá a tún fi ń kẹ́rù ẹrù abẹ́lé ni tàbí èyí tí ń wọlé látẹ̀yìn odi ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti fòtẹ́lẹ̀ wípé ó ti di dandan láti máa sanwó orí ẹrù tẹ́ ẹ bá ń kó ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ká má dágun lásì ìkéde yìí ká má bàa ṣẹ̀ tó lè mú jìyà dání fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí yàrá kọkàndínláàdọ́rùn room eighty nine ministry of trade ní secretariat ìbàdàn tàbí ká zero seven zero three nine one zero seven nine three one plan my people all of una wey dey do haulage with different different vehicle wey una dey take carry load na your state government send me to una you must to pay levy on top every haulage wey una dey carry wey be chikili money so that development for your state go dey ride on as we like am no talk say i no tell you o for more information, make una waka go room eighty-nine ministry of trade for secretariat ibadan Abi kúkúmá dey call zero seven zero three nine one zero seven nine three one ẹ wá pé iléeṣẹ́ cameroon nigeria limited nìkan níjọba lù ló ń tẹ̀ láti máa gba àwọn owó owó orí ẹrù wọ̀nyí yóò ṣeé ṣe o. ọlọ́run àwọn bàbá ṣe ń ṣe lọ́jọ́ ọjọ́sí tó ń ṣe nígbà ni ó sì wà síbẹ̀. ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run àwọn bàbá wa ṣetán láti dá onípòjìpòyàn lóhùn tó bá lè darapọ̀ pẹ̀lú ọkọ̀ ìgbàgbọ́ rẹ nínú ìjọ christ apostolic church òkè ìdáǹdè ring road zonal headquarters ajíègbé nílùú ìbàdàn. lọ́jọ́ tuesday tó ń bọ̀ yìí ni o ọlọ́run ìpè bàbá wa arúgbógun orí òkè ìdáǹdè ṣì wà síbẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ fi gbàgbọ́ kan tọ̀ wá ọlọ́run àwọn bàbá wa ní ìpàdé ìsọtẹ́lẹ̀ tọ́lọ́run pàṣẹ kó máa wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ tá a pè ní. oníṣègùn ńlá. oníṣègùn ńlá wá ní gbogbo ọjọ́ tuesday. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán. pastor ṣògo arúlógún zonal superintendent cac òkè dande zonal headquarters ajégbé ìbàdàn ni ọlọ́run máa lò àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí náà agbára ọlọ́run àlàyé sì ń jó nínú wọn ò ní gbẹ̀yìn níbi ìpàdé yìí ẹ má gbàgbé o bógun bá ti ń ṣẹ́ nìdí ó máa já ogun èṣù ó sì máa wọlẹ̀ àgùntọ́lọ́mọ gbé ẹ̀dùn ọkàn rẹ tọ lọ́rùn ìgbàanì wá torí pé ó ṣetán láti ṣe tirẹ̀ fún ìbí àdúrà àti ìgbaniníyànjú ẹ pé zero eight zero three six ọlọ́run àwọn bàbá wa ṣì wà síbẹ̀ ìwọ ni kò tọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ ọkàn rẹ. bàbá bàbá náà la pè yín. ẹ tọ́ ọmọ ọdún mélòó sà. mo ti lé ní fifty. ẹ ti lé ní fifty. ǹjẹ́ ẹ date of birth yín abẹ́ kan gẹ̀ẹ́sì yìí. sixteen sixty seven. sixty seven. ọjọ́ kẹjọ oṣù kejì ọmọ february ni yín. bẹ́ẹ̀ ni mọ́ǹtì mi náà ni àparí náà láparí yẹn ọ̀ǹdí eh, ètì ni mo sọjọ́ bí mi. ìdààmú lè pọ̀ ọlọ́run á mú yín jánà. àmì jésù kristu. mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ má jà yà lọ síbi àwọn stories mọ́ ó ti yé yín bọ́lọ̀ ń ṣe sọ pé lùmí àárín ìrìn àjò rẹ̀ yóò rìn hmm. àwọn ìlàkọjá kan wà tó jẹ́ pé yóò dàbẹ́ ni pé ọwọ́ ayé ni hmm. tí sì ṣọwọ́ ayé tó jẹ́ pé ohun tí àkọọ́lẹ̀ tiẹ̀ gbé wá ni mo gbọ́dọ̀ ṣe tíyín gangan là ń fèsì báyìí ẹ ti sọ bá àǹtí yín ṣe ṣàìsàn fórí ju bí ọdún mẹ́rin ààbọ̀ tó jẹ́ pé ó ti gbẹ tán tóyún sì wà nú ẹ̀ tí ó padà bímọ tó sì jọ́ lọ́hùn ún hmm, ọmọ wọn sì wà láyé nìsín ẹ sọ ní táwà káálítù ni pé ẹ bọ́ lọ́hùn dúró now ìrìn àjò ti yín gangan gangan tí ẹ̀ ń wò pé ìyá yín tó jẹ́ àgbà ni wọ́n lọ́wọ́ sí ni wọ́n tọwọ́ bọ ìrìn àjò yẹn ẹ sọ ní pàtó. Okay wọ́n wá bá yín lójú oorun ni wọ́n mú yín lọ pàdé ni ẹ lọ bì kan ni ṣé ẹ lọ bì kan ni tẹ́ ẹ gbọ́ àbẹ́ ẹjọ́. nígbà tẹ́yìn gan wẹjú ni pẹ̀lú gbogbo ntẹ́ni bí. ẹ ẹ wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ni ṣé wọ́n mú yín lọ mítìn ni. ẹ ẹ mo fẹ́ ká ẹ sọ̀rọ̀ tán. ẹ ya àwọn ẹ kò lè sọ̀rọ̀ tán ó yóò ṣẹ́kù. òkè ká ẹ sọ̀rọ̀ ṣẹ́kù. ọya ẹ gbé láti bẹ̀rẹ̀. ẹ ṣe ń sà ṣe rí ìgbà tí màá fi lè pọ́ìntì mọ̀mọ́ ntí mm. mo kàn rí ni wípé tí n bá sùn mm. màá kàn lálàá mọ́ mi lè yọ̀bọ̀n kan ro sọ dúdú mọ́ yà kó mọ́ lé mi kiri. mọ̀mọ́ yín sì ni lójú àlá àlá mọ̀ gbọ́. lójú àlá àlélé àṣé dídìrín ni mo ń pa làgọ̀ hmm. bàbá àlẹ́ ńlá làgọ̀ ti kú ti pẹ́ kọ́lọ́ mẹ́jẹ aṣíwájú hàn tó bí wa lọ. Hmm. tí n bá wí fún tí ìyá yẹn bá yìnbọn yẹn báyìí màá kàn yẹ ni gbogbo ẹ mo sọ fún ẹ ní CAC tẹ náà ti sẹ́ndì CAC Loyola ibẹ̀ náà mo gbàgbọ́ sí bí mo ṣe kó mọ́ṣáláṣí ibẹ̀ ni mo ti di evangelist Hmm. bí mo ṣe tí n bá ti yẹ ìbọn yẹn báyìí màá kàn dẹ̀sẹ̀ bo mọ́ mi ni. lójú àlá. ẹ tí n bá dẹ̀sẹ̀ bò wọ́n lórí ara ògiri ni màá dẹ̀sẹ̀ bò tọwọ́ mi máa ya láago kun òru. Ah. wọ́n lè yọ ọ̀pá dúdú tí wọ́n tó owó ẹyọ mọ́ nídìí kí àyìn ó mọ̀ fi lé mi kiri tí màá mọ̀ fo gbogbo fẹ́ǹsì ilé ahoro káàkiri tó bá bí lípe kọ́ sọ náà mọ̀ tó ká mi mọ́ tó bá ní kóun fi bí ọ̀pá yẹn nà mí màá kàn tó yẹni tí n bá dàpá bo mọ̀mọ́ báyìí màá dàpá bo giri ni. ǹjẹ́ ẹ mọ̀ pé ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà míì ẹ kì í ṣọmọdé mọ́ wọ́n máa gbé àgọ́ èèyàn wọ̀ láti wá fi tọ̀mẹ́ǹtì yẹn. níjà sọ mọ̀mọ́ náà sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ń lo àwọ̀ àwọn nítorí gbogbo tí mò ń sọ yìí ni mo pè wọ́n pé ah, ìyá lára ọmọ lágbára bàbá ṣé ẹ mọ̀ hmm. kọ́ lọ́ọ́ mọ̀jẹ̀ kéèyàn gbàrọ̀ ọ̀tá rẹ̀ wáyé ni hmm. kí n tó lè sọ pé mo wá bíbà mo wò pé téèyàn bá sọ pé òun èèyàn àwọn kan ní Oríyọmí ò sì lọ sídìí rẹ̀ ta mi tí ì pònú prógrámù bí jẹjọ tí wọ́n fi hàn mí ìdí tí ń jẹrà tẹ́ ẹ dá sọ́ọ̀bù yọ ọ́ pààyàn hmm. n tí mo ṣe wá sírú bíbà níyẹn pé kọ́ ọmọ Nàìjíríà ò gbà mí ọ̀rọ̀ náìtì pé mo fẹ́ pààyà ọ̀rọ̀ àti bíi náìtì Ni àti etí kì í ṣèṣin àti mo tún ti ń tọ́jú wọn láìmọ iye ìgbà lẹ́yìn ìgbà mo kọ́rọ̀ yẹn fi lè nítumọ̀ ni mo ṣe gbé ẹlẹ́mọ̀ gbogbo ìgbà tí mo kéré tó yé mi ò tí ì tó kí ni tẹ́ ẹ fẹ́ báyìí. ẹ ṣe ń sà ṣé wàá rí tí màá wàá rí ni pé níbi tí mo ti á ń là láyẹn tí mọ́ mi ń lé mi kiri tí mò ń da búlóbò wọn dàpá bò wọn mo kàn ń lọ lójú ìsìpayá yẹn ni torí gbogbo mọ́ mi kò sí bí mo lálàá máa rọ fún wọn wọ́n ní à ń lo àwọ̀ àwọn ni. Lala, nǹkan nǹkan oríṣiríṣi níbi tán gbé mi dé táwọn yìí ó sọ fún mi pé ogun èmi mo ní nǹkan mi ní àfi kí n ìkan pè ń jẹjọ tó jẹ́ lẹ́rìí ọ̀rọ̀ tí mò ń sọ ètò rẹ̀ ń wòlíì mi tí ìpò tó ti mo ní mi ìgbà ń wòlíì òní wòlíì ló wọ́n fẹ́ mi fún rẹ̀ ni bàbá kí ló dé táwọn èèyàn ń pera wọn níhànṣẹ́ ọlọ́run tí wọn bẹ̀rù ẹni tí ń ṣe ẹnìyẹn tó sí yín. bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn yín ń gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀ tó fẹ́ mi fódìdí ìyá yẹn ló ń lóyún láti bí ọdún márùn-ún sìn kéèbí tó náà ìyá mi ló doyún mú un nú ó mú ọjọ́ kan à ń gorí òkè méje lémi àti ìyá yẹn pẹ̀láwẹ̀ àtàdúà ó wá mú mi lọ ó wá ní kí n ṣiṣẹ́ kan fọjọ́ ọjọ́ méje láti wà lẹ́nu iṣẹ́ yẹn tá à ń gorí òkè kó ọjọ́ méje méje lọ́jọ́ kọ̀ọ̀kan ó ní mo ní pé iṣẹ́ ìrànṣẹ́ polúwa ní kí pé ìṣe ìpè ni mo ya pé mò ń jẹ kí n fi ṣẹ́ẹ́lẹ̀ mo ní à ṣé wọlá máa bọ́ mi ìyá ìdẹ́ ń bọ́ mi ń tòótọ́ ló bá ń gbé mi káàkiri ọlọ́mọ lábùjọ onílé kò láwọn ọmọ tó dàgbà ló bá ní kí bẹ́ẹ̀mi àti ẹ̀dẹ́ ṣe mọ́ra wọ́n ló mọ́ ní àwọn obìnrin tó mo nídìí ìyàwó mi níyàwó mi lọ́mọ lọ́dọ̀. nígbà bílíkì tiẹ̀ ti. ẹ̀ẹ́ máa wọ́n wá ló wá mọ́ ní àwọn tó nídìí o àwọn tó nídìí ọkọ tí wọn jẹ èèyàn gidi mm-hmm. mo dẹ̀ lọ báyà níyàbá lọ́lọ́run ti fi ràn mí hàn òun gẹ́gẹ́ bí adé orí òun kí n tó wá ó ló ẹ má fọkàn sí kékeré. ẹdúná ẹdúná ẹdúná ìyá yẹn á tọmọ ọdún mélòó. wọ́n jù mí lọ wọ́n ó ti tó sixty èmi fifty five bí fifty five ah, mo wá sọ fún ọ ẹ̀yin wà ládé orí ọ̀kẹ́ wọn. bí mo ṣe ṣe mọ̀ ọ̀tọ̀ ni tí mo bá lọ wọ́n dẹ̀ gbàdúrà wọ́n dẹ̀ sọ mẹ́sẹ̀ tó sọ̀rọ̀ ń pa àyà mi ń tòótọ́ hmm. ntọ́ wa mẹ́rù ọlọ́mùbà mi èmi àti ẹ̀wá jọ rìnrìn àjò ọjọ́ méje tí mi fi lọ sọ́ọ̀f tí mo ti lé iṣẹ́ mi pa òun náà ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ mo wá ní láti wá ní òun fẹ́ lọ parí iṣẹ́ yẹn fún mi lórí òkè kan a wá ń lọ sórí òkè yẹn nídàájí bíi six thirty àdẹ̀pàdé mọ́ mi ah. tí mọ̀mọ́ ti tẹ́lẹ̀ sórí òkè. Ah, ah. mo fi kristi sẹ̀rí bàbá kò sí ní tá a fẹ́ fi rọ̀ ṣe ìyá yẹn bu ẹkún ni pé akíìmù bó ló ṣe fẹ́ bọ́ báyìí ẹdúnà ẹdúnà tí mo ti ń gbàwé àtàdúrà fún seven days bí mọ̀ mi ṣe pàdé wa lórí òkè títí ń lọ wẹ̀wẹ̀ ṣẹ́gun tó lòun ọwẹ́ fún mi ò mi <laughs> ẹdùnà ẹdùnà ṣé ọ̀nà lè mọ̀mọ́ yín jọmọ́ torí òkè. ó jìnnà síra wọn tí èsì kéke mọ́tò bíi méjì ni. iṣẹ́ wo ni mọ̀mọ́ ń ṣe ń gbà náà. igi ni wọ́n ń là ta igi náà bá ti ra igi ẹrù èmi náà mọ̀ fún wọn. wọ́n lè lọ ra igi lápá abẹ́ òun. ó kọjá bí wọ́n ti lè lọ ra igi ṣé mọ̀ mọ́ àyàbá nìyẹn o nítorí irú ìyàwó ilé ó pè mí ó ní ohun tó ń sọ fún mi ni pé kò yẹ kí n wá rú àwọn bàbá yìí máa sọ fún hmm. pé bolo kí n wá ìwọ tó pe rẹ ń wòlíì tó ní gbogbo òrìn àjò tó ti bá mi rìn abọ rí dánwò ṣe gbogbo ẹ̀dánwò tó níye mọ ná tóun ló ń bọ́ mi àbálọ bá bọ̀ padà pàgò tì mí ni tó lóun ó gun mi pa àwọn pásítọ̀ chọ́ọ̀chì tí mò ń lọ ń gbà yẹn mo pè tó tì mí mọ́ bedroom and toilet tó níbẹ̀ máa sùn orí òkè dẹ̀ ni fúláàtì tá à ń gbé. ẹ ṣe ẹni. ẹyin náà ṣe ń gbà náà. nígbà ìyá tí ò ṣe nǹkan oṣù mọ́ tó lóun fẹ́ bímọ fún mi ó wá lóun lóyún ìyá dẹ̀ da agolo tọ́ wọ́n ń gbọ́ mi báyìí wọ́n dẹ̀ ń sin tọ́nu agolo kan gẹ́gẹ́ bí olóyún mu ni à. wọ́n dẹ̀ ṣé wọ́n ń gbé yín ní mugun ni. wọ́n ń gbé mi ní mugun ni náà mo ṣe bíán léèrè ó sojú àwọn èèyàn tí mo ṣe oyún tẹ́ ẹ ní ṣé wọ́n ti tú yín lẹ́sẹ̀ ẹ ti bímọ ni yẹn tó pe rẹ̀ ń ràn ọlọ́run. ojú yín ti rí o. bàbá ó pọ̀ ntí màá kí àyàbá ni tìyàwó ṣé obìnrin tí mo ti fẹ́ wọ́n ti tó twenty eight ní tí mo kà bí ọdún márùn-ún gbẹ̀yìn ní ìsìn tiẹ̀ lè káyé wọn mọ́. àwọn tẹ́ ti fẹ́ sẹ́yìn. tí mo ṣe ó sú mi. tẹ̀sí ti gorí wọn. ọlọ́run ọba ń gbọ́ ẹni tí ò lò rárá lo bí ọdún kan ọdún méjì ọdún méjì àbọ̀. wọ́n á tún bá tiwọn lọ. wọ́n á tún ìmí ò tó kó mi lẹ́rù lọ ọmọ arigidi àkókò gbogbo ẹrù inú ilé mi ló kó lọ bọ́sẹ̀ tọ́lá búrò Gani Adams ló ogun tá à ń sọ yìí náà ni mi kù síbi kankan nígbà tí bẹ́ẹ̀mi ńlá là ìyàwó ńlá là. kí ló dé tí gbogbo ìyàwó ń fi yín lẹ̀. wọ́n ní ìyá mi làwọn ń rí tí ń tẹ àwọn nú èyí ń lóyún nú. ǹjẹ́ wàá béèrè lọ́wọ́ màmá. mo béèrè lọ́wọ́ wọn. báwo lẹ ṣe bí wọn. ẹ ṣeun ṣe é rí orí bíbẹ́ ti kọjá àbòsí bàbá n <laughs> tí mò ń dojú kọkọ já n tóbìnrin kan fẹ́ máa sọ fún mi ń pa ìyá mi gan torí téèyàn bá fi lé abọ́ fifty hmm. tí ò bá mọ tó ń ṣe ọpọlọ ẹ ti mẹ́ẹ̀tì gbogbo hmm. ìgbà mò ń pé mo fẹ́ pa wọ́n mo wà ń bọ́ ìsìn èbímọ kankan ń gbà yẹn tẹ́lẹ̀ pé tí mò ń pé mo fẹ́ pa wọ́n tí mi mọ̀ pé yẹn kí solution bẹ̀ tí ń gbẹ̀ mí odidi ọdún márùn-ún àbọ̀ ni wọ́n fi gba nǹkan ọmọkùnrin mi nínú ìbàdàn tí mi lè bóbìn mi. tàǹgbà àwọn náà ni. bó lẹ ṣe mọ̀ káwọn náà gbà á ṣẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ ṣe ń họ́ lẹ́bẹ̀ bá ní o. ṣẹ́rí wọn wà bí àwọn gan lè wá bí o tọ́mọ nàìjíríà. ìyá tó bí yín là ń sọ̀rọ̀ rẹ̀ yìí. bẹ́ẹ̀ ni wọ́n sì wà láyé. mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀kan fún yín mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín tẹ bá ń bẹ́ nìkan ṣeré ń ta tó bá pè ya yín lájẹ bó o lẹ́ ṣe fíìl. Ah, kò sí bí mo ṣe fẹ́ fi ń gbèmí gan mọ̀ pàjẹ́ níyà mi ah, ah, nìkẹ́ kò dùn mí bẹ́yàn búyà mi gan tó fi bàbá mi lé ń jẹnu ẹ̀yìn yá ni lẹ́yìn eh. mọ́ àti torí ẹ̀ dáràn ni níyàtọ̀ fẹ́ ṣáájú òun lọ́tọ́ jẹ́ pọ́lọ́ ní ọ̀yọ́. n tà ń bí yín dádì dádì à ń tà ń bí yín sẹ́ báwo lẹ ṣe mọ̀ yín pé ìyá yín ní bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yín. wọ́n ti mo ti ń lálà ń pa pé mo ló ń jáyé lára. àti gbọ́ àti ń ta lálà. mo wá tán padà lálà mi mo wá ń lọ lójú ìṣèpáyà yẹn ó kù díẹ̀ kí n dé oríta mẹ́ta fluorescent yẹn kàn wá bí irú náà yìí ni ó kàn bóra oríta yẹn sílẹ̀ ni bó ṣe mm-hmm. bóró oríta yẹn torí mi nínú òkun ni ó wá jẹ́ ojúgbó ni mo ti ń rìn lọ nínú aginjù yẹn ó wá kú díẹ̀ kí n dóríta mẹ́ta yẹn ó kàn dàbí ìgbà tí wọ́n tan torchlight tán fi bóra junction mo kàn ráwọn ìyá yẹn ni wọ́n jẹ́ méjìlá wọ́n wá hmm. rọṣọ dúdú dúdú mọ́yà wọ́n wá pa màálù sáàrin mo wá hmm. rábùrò bàbá mi àbúrò bàbá mi tí mo rí pè mí lọ́dún tó lọ tó lóun fẹ́ ṣèpàdé pẹ̀lú mi kó ń fẹ́ pé bóyá òun fẹ́ ṣàtúnṣe kọ́kọ́ òun tó lọ báwọn bàbá òun mo ní àtúnṣe wèrè wo lẹ fẹ́ ṣe wọ́n talẹ̀ ọdún ọdún mélòó kan sì ní wọ́n talẹ̀ tí bàbá mi fún mi tí mo fẹ́ develop làmúlòkọ ilé mi rẹ́ǹtì mo sì wà dìṣin tí ẹ ṣe rí i pé mo wúgi ṣe gbogbo ẹ̀ tán ni àbúrò bàbá mi yẹn lọ bá àǹtí wọn kan tí yẹn jóbìnrin ní wọn nínú káwọn ọpa mi tàbí kí n pa àwọn wípé ilẹ̀ pé ntójó ìpín mi bàbá mi ti tàkó tó kú wọ́n gbalẹ̀ lọ́wọ́ mi bàbá tí mò ń sọ yìí mo wá rí bàbá yẹn láàrin wọn bàbá yẹn náà wá wọṣọ dúdú àbúrò bàbá mi ni ó sì ń gbọ́ mi báyìí yóò náà mọ̀ gbọ́ program ó wọ ṣòkòtò mọ̀ pé ọjẹ́ dúdú ó wá mọ̀ bí olójú méjì dání wọ́n wá pa màálù sáàrin àwọn ìyá yẹn ó wá ń kun màálù yẹn ó wá ń kó síwájú àwọn ìyá yẹn gbogbo àwọn ìyá yẹn wá dojú kọ ẹran yẹn báyìí èmi wá dúró ibi tẹ́mi wà sókun ibi tán wà ìmọ́lẹ̀ ti tàn síbẹ̀ bíi fluorescent mo wá ń wọ̀n pé ìyá alágbájá rè ìyá alákàṣègbè rè bẹ̀tẹ̀ tí ì rí mọ́ mi láàrin wọn bẹ̀tẹ̀ àwọn ìyá tí mo mọ̀ lágbóolé tí wọ́n jẹ́ bí ìyáálé fún ìyá mi nǹkan nǹkan mo hmm. ti rí wọn máa ń pe ìyá alágbájáre ìyá alákàsí níbi tí mo ti ń wò wọ́n lọ àbúrò bàbá mi yẹn tó ń kun màálù yẹn hmm. ó kàn nàró ara ni bó ṣe hmm. nàró ara ló bá rí mi ló bá ní akeem kí lọ wá débí mo ní mò ń kọjá lọ ni mo nígbà mo wá rí i pé ẹ̀ ń pín ẹran lọ́wọ́ ni mo ṣe ní kí n dúró kẹ́ fi pín ẹran lọ́ba lẹ́ran wo ni pọ̀rí ìyá aláya rẹ̀ ń pín pé kú pọ́ lónìí ọkàn hmm. mú ọbẹ̀ tó fi ń du ẹran ọlójú méjì lọ́bẹ̀. You yongo watu wali kaikwa wipangie can also call 080. Professionalism nurtured by ex. Proud mother of one. This leaves me with very little time. Self inject and be at peace. lẹ́lẹ́ran. arìn nílẹ̀ inú bẹ̀lẹ̀ sí i bàbá ní àṣé àti ẹ̀ tí ì rí nǹkan kan. ọlọ́run ó ti yẹ kẹ́ ti wá rí nǹkan kan kì í ṣàròsọ ó yẹ kẹ́ ti wá rí nǹkan kan ń bí ọ̀rọ̀ dé dúró báyìí ah. àníṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé màmá yín ń ló wà ń di ọ̀rọ̀ yín tí ò jẹ́ kọ́rọ̀ yín ó lójútùú títí dèsì. sẹ́fọ̀ kí bọ̀dà bàbá láìsí ilẹ̀ rí bàbá láìsí ilẹ̀ tó rí. ó ní gbogbo àwọn tẹ̀sí rí ń bẹ̀ wọn tí florissant bó kalẹ̀ burúkutu fún yín màmá ò sí ń tí ì rí mọ̀mọ́ o bẹ̀tẹ̀ àwọn ìyá tí mo rí tí mo mọ̀ lágbo ilé wà. ẹ kò ní mí ní mọ̀mọ́ tí yín sí ń ẹ ṣeun láìsí òwò àbá mi nígbà tí ó wà di ijọ́ kẹta mo kàn bára mi ní family house ni. ilé yẹn nínú àlá ìgéyìn. àfi bí ìgbà téèyàn ń wo sinimá ti ń bá ńlá là wíńgì ni bàbá mi àti bàbá láìsí pín inú ilé yẹn bàbá mi ń lo wíńgì kan bàbá láìsí ń lo dádì sí náà ń lo wíńgì kan mo kàn wọnú ilé lójú àlá yẹn ni ẹ ń lé ń lé ohun tó fi yẹ kí bàbá mi ó jáde láti pálọ̀ tiwọn bàbá láìsí ló jáde ó kàn pa kájà aṣọ rẹ́ẹ̀dì ni ló mo bá dọ̀bálẹ̀ kí ló bá ní kórí burúkú ẹ̀ dìde tá a ló ń kí nígbà tí bàbá yìí ó ṣí aṣọ rẹ́ẹ̀dì ó kàn gbé igbẹ́ ẹ̀jẹ̀ jáde ni wọ́n lẹ bí ìyẹ́ ẹyẹ mọ́ rẹ̀ agbáyan wa jẹ́ kíkì ẹ̀jẹ̀ lọ́ba ní kí n gbà mo ní kí ó ní mo ní kọ́ gbọ́ láborí ẹ burú ni mo bá gbà sísí tí ó sì gbá yẹn ẹ̀jẹ̀ ló kúnú ẹ̀ lọ́ba ní kí n mú ó ṣàjàjú mọ́ mi mo bá mu bí mo ṣe mu ẹ̀jẹ̀ yẹn tán bó kàn gbàgbá yẹn lọ́wọ́ mi ló dé lọ́ba tún gbé wọnú aṣọ rẹ́ẹ̀dì bàbá yẹn kàn disappear ni mo bá lajú láago kun òru mhm. mo fọ́ wọ ẹnu mímí rẹ̀ jẹ́ má gbà borí bàbá ìburú ni ẹ̀jẹ̀ ṣe jẹ́ àṣé nǹkan ti ṣe mí. Hmm. bàbá gbogbo àìṣòdodo ọlọ́run ni tó fẹ́ lò mí fún tàbí tó fẹ́ kí n ṣe láyé ni ò ti jẹ́ kí n kú àṣemọ́jèlé àwọn àgbà ni bàbá yẹn gbé fún mi ni mo bá mú nígbà tílẹ̀ máa mọ́ mo ti mọ̀ pé nǹkan ti ń ṣe olódì mi mi ṣáà gbádùn bàbá mi bá gbé mi ló bá di adé ọ̀yọ́ hospital wọ́n ní typhoid uh, typhoid fever ni ni wọ́n bá fún mi lóògùn bàbá lọ́sàn gbogbo owó treatment yẹn bí mo ṣe lo tablet mo ṣe sú tí hmm. ọlọ́run ọba ń gbọ́ tí wọ́n fún mi ní usage bí mo ṣe lo mo bí mo ṣe mi ì bá lè tọ́ílẹ̀tì mọ́ mi ì lè tọ̀ mọ́ mi lè jẹun fódìdí ọ̀sẹ̀ bíi mẹ́ta. mo fowó àtọmọdé yín lẹ́nu àmọ́ yeye ari yín ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ sá lẹ́wọ̀ àlàfíà ní sá. dín òun jọ sọ bí gbàtẹ́ yẹn fẹ́ kàjá àbálẹ̀. ọ̀ya ṣẹ́ lè ka gbogbo tẹ́ fẹ́ bá wa sọ bí gbàtẹ́ fẹ́ kàjá àbálẹ̀. ọ̀ya. ọ̀gá ẹ má jẹ́ n bá bẹ̀yẹn lọ sá. tribune lọ́wọ́ àwájú yín ni àbí punch. ẹ̀mí ìròyìn ò balẹ̀ mi rọ̀lẹ́ sá. kọ̀ balẹ̀ yín. bẹ́ẹ̀ni sá. ẹ̀mí kí lábà lẹ́yìn. ẹ̀mí ètò pàtàkì tó ń bọ̀ lọ́jọ́ um, àbámẹ́ta sátidé ọ̀gá làwọn fẹ́ kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. ẹ farabalẹ̀ farabalẹ̀ ṣé ẹ láyé kálẹ̀ ń díjú sí ni àbí mi. mi rò pé mò ń díjú sórí mi fọ́dà mi lórí kọ. kákẹ́ bàbá tó sì dé bẹ̀tíkọ̀ lè díjú sí ilé ti kún twenty eight ti kọjá lọ. kò sí kankan lé ẹ mọ́ parọ́ mẹ́mi o. Ah, kò ti da. ṣe ẹ fẹ́ ṣe ẹ ọmọ mi ni. ẹyin tó bá ti lókun dì tí o ṣe pé ọlọ́run ọlọ́run tó bá lókun dì máa tọ́jú rẹ̀ tí ó tóbi jù bẹ́ẹ̀ rà ní pàṣẹ ara náà kò sí nǹkan tí ẹsẹ̀ wọn bá ti dá a lọ́dọ̀ mi. ẹsẹ̀ rẹ̀ dá tọ́lẹ́sẹ̀ kó oríṣiríṣi ẹsẹ̀ bí ò gbọ́dọ̀ kọ kókó. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ dá a máa tẹ tó tu. a máa tẹ tó tu. yeye ah, a kú ìmúra ẹyin mi bá máa kíkú ìmúra sa. mélòó ni nǹkan tá a fẹ́ ṣe ọjọ́ òla fẹ́ ṣe kí lẹ rò débẹ̀ tó fi jẹ́ pé ẹ ṣe ní márùn-ún nínú ẹ̀yọ kan. ayẹyẹ ọjọ́ bíi nípele márùn-ún alákànpọ̀ ọjọ́ ìbílẹ̀ àkọ́kọ́ um, launching of the foundation olùtayọ josam foundation ó kù bẹ́lẹ̀ gan rárá sá kó i kí márùn kó gbé òun sí iwájú. ẹ̀sùn mọ́ fifty ju sixty bẹ́ẹ̀ ẹgbà fifty mú ẹgbà fifty mú ẹgbà fifty sọrin ẹgbà fifty sọrin ẹgbà kìlọrùn ju sixty ẹ sì ju fifty lọ. àmín ọyẹ máa sọ̀rọ̀ bọ. Um, ayọjọ bí yẹn uh, ara ọ̀tọ̀ tó jẹ́ pẹ̀lú àwọn àṣeyọrí àṣeyọrí tọ́lọ́run tí mo wá ṣe láti pàṣẹ pé ọlọ́run da ìrìn àjò wa pọ̀ mọ́ ti dr láyínká àjọ ẹ̀ láyé fẹ́lẹ́ torí pé ọlá àbàtà ló ń mójú sàn. òun ló ti ń jẹ́ kó òun yín lọ báyìí. náà lọ sóòrùn ni ayẹyẹ ti fọnú ojú ni àti àdúrà gbígbà tí mm, um, kọ́lọ́run kó ṣàmú ọjọ́ náà kó mu wá sí ìmúṣẹ ayẹyẹ ọjọ́ ìbí ni àkọ́kọ́ birthday bash ìkejì launching of the foundation olùtayọ john sam foundation ìkẹta book launch um, ìwé yẹn mo fi sọ orí eh, fresh fm ni mo dẹ̀ fi sọrí dr ọláyínká jọ̀ẹ́lá ayéfẹ́lẹ́ mo fi sọrí ètò múlẹ́rọ́ ti àárọ̀ sátidé tàárọ̀ sátidé ta máa hmm. ń ṣe torí pé ètò yẹn mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè òdiwọ̀n tí mo lè gbé fún ju pé ó ní ìtumọ̀ ó dẹ̀ ń tọ́ ìdílé mo dẹ̀ ní ìmísí pé mò ń há ìwé lójú oorun every blessed monday uh, and um, wednesday ta fi máa attend sáwọn èèyàn tó bá kó ẹjọ́ wá síbí máa rí i pé tó bá ti wá lọ tán tó bá wá dòru mo tún máa ríra mi nínú ìpéjọpọ̀ pé mo tún bá wọn settle cases oríṣiríṣi ó dá ìgbàwé yẹn lọ kà á tẹ bá ti kà é rí i pé gbogbo nǹkan tẹ rí bí òkè ṣòro yẹn á rí pẹ̀tẹ́lẹ̀ ẹ gbà ẹ lọ kà. ẹ ti wá kọ́. mo ti wá kọ́. ẹ wá fẹ́ fi lọ́lẹ̀ ní ọjọ́ yẹn náà. mo wá fẹ́ fi lọ́lẹ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ karùn-ún hmm. oṣù kẹta ọdún tá a wà yìí. sátidé tó ń bọ̀ yìí mà nìyẹn. bẹ́ẹ̀ ni jọmẹ́ tuesday wednesday thursday friday saturday ọjọ́ márùn. ọjọ́ márùn ní báyìí níbo ló ti fẹ́ wáyé. light magic hotel and event center tó wà ní idc primary school tipa garage off akala expressway láago mélòó. aago mẹ́wàá ni gbogbo ètò ti máa bẹ̀rẹ̀ torí gbogbo àwọn ládéládé gbogbo àwọn lóko lókè ọ̀tọ̀ pẹ̀lú tán ti ń bọ̀ láti ọ̀nà jíjìn àwọn wọn ní àwọn àwọn ti máa dé sílẹ̀ láti jọ. à ń gbọ́ pé àwọn ọba àwọn ìjòyè sẹ́nítọ̀ àti àwọn ọ̀tọ̀kùlú ìlú lẹ pè àwọn olólùfẹ́ yín tó fẹ́ wọlé ìjà àyè wà fún wọn láti wọlé. kí àpọ́nlé àti ọ̀wọ́lé wà fún gbogbo àwọn tó ń bọ̀ kí gbogbo àwọn tó ń four thousand naira o ní visa láti wọlé. ẹni bá ti wọ àǹkárá ẹni bá ti wọ àǹkárá yóò wọlé yóò sì jẹun àwọlé àjẹun àtẹrẹsì rẹpẹtẹ àyànjẹ rẹ dáadáa ìyẹn la fi mọ̀ pé gbogbo wọn ní ìgbẹ́ bí táyọ̀ kálítì àǹkárá sì ṣẹ́kù ní Fresh FM lọ́wọ́lọ́wọ́ mi ìwà lè sọ tó máa ṣẹlẹ̀ lọ́la gbogbo ẹni tó bá mọ̀ pé òun fẹ́ wá ṣẹ̀yẹ fún Dr. Olútáyọ̀ Fálétí kan wá sí Fresh FM wá aṣọ wọn. wọn á mú àǹkárá sí wọn. bẹ́ẹ̀ni ìpele nǹkan kẹrin ní ti um, uh, inauguration of the cooperative society ẹgbẹ́ alájẹsẹ́kù bẹ́ẹ̀ ni sà àti kékeré mo ti ń gbàjọ sà ah. bẹ́ẹ̀ ni sà kẹwọ ohun lọlójúwò kù ó lò mọ̀ ni. ó tún bú. mi ì bú sà mo ṣàlàyé ni sà. mi ì mọ̀ kọ́ ń gbọ́ yọ mọ̀kọ́ mọ̀kọ́ mọ̀kọ́ ṣé ká mọ̀ búra wa ni. àlàyé ni olójúwò ń kò. ní o mọ̀ pé mò ń gbàjọ ìbò náà máa ń dájọ́ lábẹ́ mi. èyí ìdájọ́ lábẹ́ rẹ o mi ìdájọ́ mo dájọ́ sí ọ lọ́wọ́ ni farabalẹ̀ farabalẹ̀ mo dájọ́ sí ọ lọ́wọ́. ok ò ń dájọ́ lábẹ́ mi. ṣé ń lábẹ́ rẹ ọ dájọ́ lábẹ́ rẹ̀ rí mi dájọ́ lábẹ́ rẹ̀ rí o mo máa ń dájọ́ sí ọwọ́ rẹ̀ kò ní káàdì lọ́wọ́ ẹ̀ kò ní káàdì kò sẹ́ni kankan wọn tó ní káàdì o àyẹ̀pá abẹ́mi ló ti dájọ́ abẹ́mi ló ti dájọ́ irọ́ o irọ́ irọ́ irọ́ mo dẹ̀ ń kó fún àṣà tí wọ́n ń dà sí lọ́wọ́ ni mo ń dà sí mi lọ́wọ́ lẹ́yìn tó jẹ́ pé láti kékeré ni mo ti máa ń mo ti ní ìfẹ́ sí ilé ẹ̀fẹ́ sọ di cooperative buy mo dẹ̀ ti ní at least àwọn cooperative member mi almost um, fifteen thousand. eh yes. Mm. ni members báyìí. bẹ́ẹ̀ ni sáà ọlọ́run á wa lórí sókè. ìkarùn wa ni ìfàmì ẹ̀yẹ dánilọ́lá eléyìí tó jẹ́ pé dr láyínká jọ ìlàyé fẹ́lẹ́ ó ń gbàmì ẹ̀yẹ ìyá àbẹ̀ta wọ́n ń gbàmì ẹ̀yẹ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń wé ọ̀dì ọ̀dà wọ́n lapa sínú ayé mi láti jẹ́ kí Táyọ̀ Fálétí kó dé nìyàn ni mo fẹ́ fún ní àmì ẹ̀yẹ. a dúpẹ́ lẹ́ẹ̀kan sí ǹjẹ́ ó ní special invitation yàtọ̀ fún Ankara tí kálukú á fi wọlé. Ah, Ankara yẹn ni visa láti wọlé four thousand naira dẹ̀ lọ́pàá mẹ́rin. Mm-hmm lẹ́ẹ̀kan sí ẹjúwe ibi tó ti máa wáyé fún wa. light magic hotel and event center tó wà ní idc primary school off akala expressway ní ìbàdàn. àwa lè sọ à ń bọ̀ lójú ọ̀nà ọ̀rọ̀ light magic eh, akala expressway ó fẹ́ rí bákan tí ẹ yàtọ̀ fún tí ẹ yàtọ̀ fún àti fi júwe àwọn míín lè fẹ́ béèrè ọ̀rọ̀ a lè rí ẹni tọ́lọ̀ ń fi sí lọ́kàn pé Táyọ̀ ọjọ́ mo fẹ́ kán gbé màálù kan wá fún ẹ fún patí yẹn kí ni nọ́mbà téèyàn lè pè zero nine zero. ẹ má rọ̀ ṣe o zero nine zero one seven six five six two ọgẹ bá ń bẹ o torí mi mọ nǹkan tí yóò tí nǹkan tí yóò bí ó fojú mi rí sátidé gan ẹrù ló ń bà mí àti kọmọláfẹ ọláìyá sáwọn ni mc àárín ọ̀tá mo àwọn mc ah, so fọtaṣẹ mc fọtaṣẹ mc ọlọ́run ọba mi wá gbà mí lọ́jọ́ yẹn rúgbọ́n dá mi balẹ̀ zero nine zero ọjọ́ yẹn ti dùn ni àmì jésù ọ̀yà <laughs> nọ́mbà zero nine zero one seven six five six two nine seven zero nine zero. one seven six five six two nine seven. ẹ ṣe. let's talk about it let's talk about it with, with Yinka Ayifale and EOB. hello Tekno olóhùn iyọ̀ mo ti rí gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ mèremère ló ń bẹ ní ìkáwọ́ rẹ̀ fún ti àyájọ́ olólùfẹ́ ọdún yìí àní mo tún gbọ́ pé Lateef Adédìméjì láìjọ máa wà láwọn ibùdó ìtajà Solar Telecoms fún onírúurú ìfàtòjọjú lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó ń ti iléeṣẹ́ Tekno wá. bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi. tuntun ti dé o. Solar Telecoms tó ń ta ojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ Tekno ni yóò máa fún yín ní àǹfààní ìdúnàdúrà tó dára jùlọ lórí àwọn ìbánisọ̀rọ̀ tá a gbé jáde láti iléeṣẹ́ Tekno lórí Show Me Love promo tó ó yẹ kẹ́ ẹ ti máa gbọ́. nípa ìkéde ìfàyí ó lè jẹ̀bú television set microwave oven ohun ìdáná onígáàsì washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn bí o bá ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti Tecno bẹ̀rẹ̀ láti àsìkò yìí títí di parí oṣù kejì tá a wà yìí Latif Adédìméjì fúnra rẹ̀ yóò máa wà níkàlẹ̀ ní Solat Telecom fún ìyíkoto oríire tó máa gbìnà yá láti kàn sí wọn ẹ pè sórí zero eight zero six seven three seven one six seven seven tàbí zero eight zero two five three three five one six eight àdéhùn àti àjọ sọ wàṣà o. bàbá ẹ jẹ́ ká kọ́kọ́ máa kí n pe ẹ kú oríire náà torí pé wèrè ò mọ̀ pé n ti ń ṣèwọ̀n ọ̀dà tó bá mọ̀ ni hmm, kò ní wọ̀jà ní hòhò kò ní jọ wọ̀jà ní hòhò then ṣe rí ẹni tí ó bá ti gbé ìgbésẹ̀ akin láti pé ah ayé gbọ́dọ̀ bá mi gbọ́ sí i a jẹ́ pé eh, ègún ti débi tó fẹ́ yọ nìyẹn. àbí kéèyàn ti mọ̀ pé ah nǹkan kan ṣẹlẹ̀ sí mi. kéèyàn ti mọ̀ pé nǹkan tí òun ní problem mm. e, solution sí problem yẹn lèyàn máa ma wá àkọ́kọ́ kí n kò rí ṣùgbọ́n síbẹ̀ náà ẹ̀sùn tẹ́ ń fi kan màmá yín yìí. ó lágbára o ó ní agbára ẹ̀yin náà bímọ o. ìyá alábíàmọ ìyá aláàrọ ọmọ lè bàbá nígbà tí mo ta tó tì náà ni mo ṣe wò pé kí n wá bá yín lórí afẹ́fẹ́. ẹ ṣàárẹ̀ fún oṣù mélòó. ẹ ṣeun àárín ọ̀sẹ̀ mẹ́ta mi ìgbádùn bàbá mi wá gbé mi lọ sí adéọyọ̀ wọn ní typhoid ni bí mo ṣe lo tablet tán fún mi mo ṣe sú bàbá yẹn wá ní à ọ̀rọ̀ yìí ti kọjá ẹ̀ ti oògùn olóyìnbó wọ́n wá ní ọ̀rẹ́ àwọn kan wà pé ajá ti gbé lọ fọ́dún mẹ́sàn-án páwọn gbọ́ pé ó ti padà dé gbogbo àwọn tí wọ́n máa ń da ẹ̀ǹdínlógún dọ̀ pẹ̀lẹ́yìn orí hmm. ifó olókun asọ̀rọ̀dayọ̀ mo ti máa ń wò èmi ò mọ̀ wọ́n láì fúngbà téèyàn ò ní tó ń lé káàkiri bàbá mi ló wáá gbé mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn tá gbé lọ fọ́dún mẹ́sàn-án lókè ọ̀fà bàbá àṣàlẹ̀ ni bàbá yẹn wà lọ́dún náà làbá débẹ̀ náà bá ní ọmọ rẹ̀ rè lọ́ba lákìmù rè ó ní rí mi wà wọ́n ní ọmọ tó ti rí láti gbà ìkókó ni bàbá mi bá ṣàlàyé ní ti ń ṣẹlẹ̀ bàbá yẹn bá ní kí n dà àníyàn sí five naira pépà lọ́dún náà mo bá dá àníyàn sí five naira ni wọn bá da owó ẹyọ ẹ̀ǹdínlógún yẹn ah bàbá yẹn bá níyé pariparipa ẹ̀yin yìí ò ń fi rùyọ̀ yín o ah, máa wò pé ṣé eré tíátà làwa ṣe ń bì ni mo bá ń wo bàbá ni bàbá yẹn bá tó tún dà ló bá nírú àláwo mo lá mo ní mo lálàá tí mo ìyá tí ń pín ẹran ah mo ní kábíyèsí ọlọ́run ó làláwo ló tún láṣìkejì mo ní àbúrò bàbá mi mo rí tó gbégbé ẹ̀jẹ̀ fún mi tó ní kí n mú ah ó ní Ṣàngó ó níyàn tó ó ló ti gbà sípayá yẹn ní ìsìn ó ló tó jó mo lọ́sẹ̀ kẹta rè ọlọ́ọ̀dẹ̀ kú mo ní máa lè kú kẹ́ ẹ rí mi ah! ó ní tó máa ṣẹlẹ̀ ni pé kí n tẹ̀lé òun la fi bàbá mi sì sì ti rúùmù ẹ̀ ló bá mú mi wọnú ilé àwo ẹ̀ yẹn ló bá gbéwò yẹn jáde ní gungan náà wọ́n lẹ ó ní kíni ọkọ̀ sílá wọ́n lè àfúnjì ojú oorun wọ́n lẹ̀ mọ́ wo yẹn ló bá fi bí ẹ̀fọn rò pọ̀ ló bá ní kí n lanu ló bá kan sí mi lẹ́nu ó bá ní kí n mọ̀ ọ́ lọ pé n tó bá ṣẹlẹ̀ ńjọ́ kejì kí n wá bá òun èmi àti bàbá mi bá kúrò ń bẹ́ẹ̀ bó ṣe máa dijọ́ kejì èmi tí mi ti lè tọ́ílẹ̀tì fún bí ọ̀sẹ̀ mẹ́ta tí mi mi lè tọ̀ gbogbo òfun ti wá sáwá sí gbáàyà ikùn mi ti fẹ́lẹ́ mẹ́yìn àyà mi wá wúwo ní pé bí mo ṣe ń bẹ̀rẹ̀ rìn àwọn èèyàn ní akọ́mọ̀ ti fẹ́ da bọ̀bọ́ yìí rú abẹ́rẹ́ bí tún ṣe ń hẹ̀yìn jọ wọn mọ̀ pé nǹkan ló ń ṣe ọ̀tá mi mo wá ní láti nígbà tí àdìjọ́ kejì ó kàn ṣe mí bí ìgbà tí mo fẹ́ tọ́ílẹ̀tì inú workshop tí mo ti wà bí inú ilé ahoro kan là ń tọ́ílẹ̀tì sí mo bá ní kí n mọ sáré lọ bí mo ṣe ebi yẹn kàn gbé mi ni bàbá n tí mo pọ̀ ẹ̀rù ọlọ́run bà mí ó dàbí ẹ̀jẹ̀ màálùú tán fi ń ṣe sìnkín tá a máa ń rà lójú ọjà hmm. gbóngbà kan mo wá pọ̀ méjìlá ragidi ragidi tó tó kùkù lẹ́yìn ìgbà yẹn mo ṣẹ̀ wá ń po ẹ̀jẹ̀ fresh one bí ìgbà tí wọ́n dùn nǹkan láti inú mi bí mo ṣe wá po ẹ̀jẹ̀ gidi yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá rí mẹ́ńbà Látìmọ́lá pé à yín tí mo mú lójú àlá ni mo mọ̀ ń pọ̀ yìí bí mo ṣe súré fọ ẹnu nù nìyẹn oúnjẹ tí mi ti lè jẹ láti bí ọ̀sẹ̀ mẹ́ta wọ́n lọ ra àmàlà wá mọ̀kànlé jẹ ni ìfun yẹn máa rí i pé fun yẹn sọ̀kalẹ̀ kúrò ní gbáyà ó padà sí ìsàlẹ̀ ẹkùn mi mo bá lọ bá bàbá yẹn bàbá yín tí mo mọ̀ pọ̀ tí bàbá yẹn bá dì mí lórí mo ló ń bọ̀ ọ̀yọ̀ ah ó ní kú ayé kan ò lè pàwọ́ ọmọ ó ní kó ayé kan ò lè pẹ́ mo ní ṣe tó ń bá ní kò sí ó ní sóò ṣe mo ní máa ṣe bàbá ó ní sóò lè bọ̀gùn mo ní máa bọ̀ ọlá tẹ̀sù mo bẹ́ẹ̀ bá ní Ṣàngó wà lára wọn gan máa bọ̀ mo dẹ̀ máa ń lówó lọ́wọ́ ńgbà máa ń kó béèlì twenty twenty naira yẹn sára tíṣẹ́ mi dáa gan ẹ̀mí ìfowó yẹn ṣe nǹkan kan kò sí mọ́tò kò sí ilé mo kàn rí i pé mò ń rówó yẹn ni bàbá yẹn wá ní kí n ṣe nǹkan yẹn bí mo ṣe ní láti mo bá tẹ̀lé lóòjé labára ń tá àfi bègún àtẹ̀sù ó lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ni àwọn ọmọ ń ṣe nǹkan yẹn sí bí mo ṣe ní láti lọ ṣe nìyẹn bá a ṣe débẹ̀ wọ́n so kinní kókó mọ́ irin lára bíi kinní irin mọ́tò bíi yangi ló wà nílẹ̀ tí mo rí tí ń ta nǹkan lé lórí kò jẹ mí lójú ọ wà lẹ́kùlé bàbá yẹn bàbá yẹn bá bọ́ sídìí irin tí ń so mọ̀rìwò mọ́ lọ́ba ni mú mọ̀rìwò yẹn dání labájọ́ mú dání lọ́ba ni ogun òòṣà ni ẹ o ẹni tó fà kí mù ní jẹ lójú oorun gbá lọ fẹ̀mí ẹ̀ ṣòfò èṣù ẹni tó akeem sọ pé polo ó jẹ ẹni tó fún ní májèlé jẹ lójú oorun lọ́ládìí ló ń jẹ rẹ o ló ní àfún ọ̀ládìí òní bàbá ń bá ta àdì sórí èṣù èṣù gbága kọ́ lọ fi ló ń tàn ṣe bùjókòó bàbá yẹn bá ní kí n mọ́ ọ lọ ó ní máa rí tí ó ṣẹlẹ̀ mí ń dẹ́ndà kankan ṣe lẹ́yìn ìyá àti bàbá mi àná wọn mú mi lọ mo dẹ̀ sọ fún bàbá ní wọ́n bègùn àtẹ̀sù wọn ni lọ ṣé wọ́n lọ́lọ́run ó jogun àtẹ̀sù fojú mo gbàṣẹ lọ́wọ́ wọn kí n tó lọ mí n ṣe nǹkan kan lẹ́yìn wọn torí wọn wà láyé báyìí mo bá bàbá yẹn bá ṣe bó ṣe àdìjọ́ kejì tí n bá dẹ̀ tí n bọ̀ tí n bá ní ten thousand lọ́wọ́ màá try láti fi bíi ten thousand six thousand ra nǹkan fún mọ́ mi ń bẹ̀ màá ra nǹkan five thousand màá fún one thousand pé wọ́n gbà yẹn sọ́wọ́ fúnra wọn ni wọ́n pè mí pé mọ́ra ń jẹ wá fáwọn ọmọ kí n mọ kówó wá àwọn náà mọ ti ń jẹ àwọn ń yà tán mo fowó rà tí n bá ti á fún ìyá mi lówó bóyá mo kó bíi five thousand fún ọ tàbí mo kó bíi bí mo fún ọ ní five hundred lókè àárín oṣù mẹ́ta mi ìní rẹ kankan ṣàánú mi máa ní kí ló dé tá a dúró àtẹ̀sẹ̀ fún mi ń ju èpè ẹ mọ̀ pé máa ráàánú gbà táìmù yẹn lọ́nà ń dí wọ́n ní ọ̀yá wọn náà pé báyọ̀ tí ọ̀fẹ́ kí n jẹ mi ni mo yẹ sí lọ́ọ̀bọ tán ẹ̀yin ìyá géńdé. ìyẹn ṣé torí ẹ̀ lè ṣe wá rí ìyá yín. ẹ ṣe o bàbá yẹn wá ní láti sọ fún mi wípé òkè màá wo ohun tí ó ṣẹlẹ̀ ní tí a ṣe ọ̀jọ́ mi lójú nígbà tí ó wà á dijọ́ kejì ijọ́ tá a bọ̀ gun mo wá kúrò lọ́fíìsì mi tí n bá dẹ̀ ti ń bọ̀ lọ́ọ́ fi mi gbé bẹ́ẹ̀ mo rẹ́ǹtì ilé síta bẹ̀ máa kọ́ forí balẹ̀ lọ́dọ̀ wọn láti fún ọ ní tí mo bá lágbára kí n tó mọ̀ lọ lé mi bí n bá fún mọ̀mọ́ two thousand one thousand máa fún bàbá tí bàbá ó mọ̀ bínú. n tí màá wá rí ni wípé bó ṣe di ti. ó yá. ẹ mọ̀ bó ṣe di ti bàbá yẹn mo wá ní láti. ẹ máa sọ̀rọ̀ tí yín lọ. òkè mo wá ní láti wò pé òkè. Okay kí ni tí ó fẹ́ ṣẹlẹ̀ máa lọ bá bàbá yẹn gbà mọ̀ pọ̀ ẹ̀jẹ̀ yẹn tán bàbá ní tí mo mọ̀ pọ̀ ní ànàmọ́ rè bàbá yẹn bá gbá mi lórí mú ló ń bọ ọyọ̀ torí ìrì ò bọ̀dẹ̀ ó ní mọ́jèlé àwọn àyókè ẹni èmi ń bọ̀ ǹjọ́ kejì mo wá gba lé mọ́ mi wá kí n wá tún fún ọ ní nǹkan kí n tó mọ́ ọ lọ lé mi nígbà màá dé mo bá bá mọ́ mi ní gògànà ni ẹ bá ń pariwo oró àwọn ìyàwó agboolé ìyàwó òbúọ̀dán ìyàwó àbúrò ti pé ní ẹ lórí lójú ayé tí mò ń ti sọ́ọ̀bù bọ̀ lálẹ́ ẹjọ́ kejì tí mo pọ̀. oró bíbó. àní mọ́ mi bá ń pariwo oró mo bá wọnú yàrá wọn kí ló ṣẹlẹ̀ ẹ̀yin mo bá fọwọ́ tú àwọn tí wọ́n pé lé ẹ lórí ká mo bá bá àwọn tí wọ́n ká jọ sí gun gànà kí ló ṣe yín mọ́ mi wọ́n ní ebi láìsí àbúrò bàbá rẹ̀ lọ́lọ́ lálàrí tó gbẹ́jẹ̀ fún ọmọ lójú oorun mo ní bẹ́ẹ̀ ni wọ́n lóògùn tó ọbọ àtẹ̀sùn wọ́n ló ti rọ̀ láwọn lórí o mo ní bí ibo wọ́n ní bí mo ṣe lọ tán owó tí mo fáwọn náà fi lọ ra gi lójúde káwọn ọdẹ làwọn ó dín five five naira ten ten naira wọ́n látàkì àti gi ló fòókè lọ́nà àwọn lójú pé ojú ti fọ́ o pé bàbá mi sì ti lọ gbé dókítà wá láti Wesley College pé àwọn ò gbọ́dọ̀ kú akíìmù èmi mo lè tọ́jú àwọn tójú iye ìsan hmm. àṣeyàmọ̀ ń tiẹ̀ ń sọ wọ́n ti fún ọ lábẹ́rẹ́ fún ọ lóògùn wọn ní ìrora yẹn ọ̀ lọ mo bá gbé báàgì tí mo gbé dé mo bá gbé sọ́ọ̀lẹ̀ lọ́dọ̀ wọn kò dẹ̀ tí ìsọ̀kadà ń táìmù yẹn eré mo sádọ́dọ̀ bàbá tá a jà gbé lọ tọba mo ní bàbá mo ní wàhálà ti dé ó ní kí ló dé mo ní mo bá mọ̀ mi ibi tí wọ́n ti ń pariwo rò pé wọ́n ní bàbá láìsí ti rọ́ eegun àtẹ̀sù náà lórí bàbá yẹn bá rẹ́rìn lọ́ba gbẹ́ sí òkè mọ̀ pa bàbá yẹn náà dẹ̀ ń fín mọ̀ ẹ̀kọ́ mọ̀ ẹ̀kọ́ ti fi ń tọ́ lágbára jù lọ ni ó mú bàbá mọ́ àbí mo ní bàbá bẹ́ẹ̀ gbọ́n tí. ẹ kúrò lẹ́yìn ẹ kúrò lẹ́sà. ẹ pẹ̀lẹ́ sọ orúkọ yín. orúkọ mi ni ọmọbọ́lájí aládé babatunde láti iléeṣẹ́ tuwami atela. turami. tuwami atela. ẹ kí ni ẹ dúró fún. ẹ kò sóhun méjì tá à ń ṣe níléeṣẹ́ tuwami atela ju pé à ń ránṣọ adẹ̀tún láǹfààní àti ta aṣọ. ok ẹ ń taṣọ ẹ ń ránṣọ adẹ̀tún ránṣọ. ǹjẹ́ ẹ ń kọ́yàn láṣọ rírán. a tún kọ́yàn ní aṣọ rírán. ok ẹ téèyàn bá fẹ́ kọ́ṣẹ́ aṣọ rírán lọ́dọ̀ yín hmm. àbí aṣọ títà. Hmm yóò lò tó oṣù mélòó. <laughs> yóò lò tọdún mélòó. ẹ ṣe rí ọdún kan wà hmm. oṣù mẹ́fà wà ẹ tó bá fẹ́ kọ́ṣẹ́ ní oṣù mẹ́fà a ní jẹ́ wípé a ní láti ná owó tó pọ̀ díẹ̀ ṣé iṣẹ́ tẹ́lọ̀ kúkọ́ torí pé ara àwọn materials tó fi máa kọ́ tó fi máa kọ́ iṣẹ́ bí àwọn styles bá ṣe ń jáde ni àwọn máa kọ́ ní àwọn styles tó ń jáde yẹn so ó dẹ̀ nídàá láti ra àwọn materials tó fi máa practice eh, àwọn nǹkan tó ń kọ́ yẹn so tó bá yẹ pé ọlọ́dún kan náà ni owó tolóṣù mẹ́fà ó yàtọ̀ sí tọlọ́dún kan. níbo ni ṣọ́ọ̀bù yín wà. iléeṣẹ́ wa wà ní academy nínú ilé epo ohando ní express yẹn gangan ní iléeṣẹ́ Tuwami àti ìlàwà. ẹ tí àwọn èèyàn bá fẹ́ wá aṣọ wá irú aṣọ wo lèèyàn lè wá dọ́dọ̀ yín pé òun fẹ́ rà débi pé ò ràn. ẹ ṣe rí àwọn àwọn tó jẹ́ wears tí a ti rán sílẹ̀ wà. Hmm. tó jẹ́ native àwọn tó jẹ́ shirt wà shoot wà tá à ń láǹfààní àti tà so tẹ bá dẹ̀ tún jẹ́ pé ẹ̀yin fẹ́ raṣọ wá bóyá ẹ̀yin wish láti raṣọ wá o bóyá ayé òbí fẹ́ raṣọ lọ́dọ̀ wa mi báyìí sí i hmm. wọ́n raṣọ wá àbá wọn ràn so bó bá dẹ̀ jẹ́ pé bóyá ẹ̀yin fẹ́ ra ìta àti rán sílẹ̀ gangan ni so àǹfààní wà so iléeṣẹ́ tiwami àti ilẹ̀ wa lélẹ́yìí apegedede bíi wípé a tó fi gbọ̀ọ̀rọ̀ jẹ̀ka kò sí oríṣiríṣi style tẹ́ gbé wá iléeṣẹ́ tiwami àti ilẹ̀ tá a lè rán ìdí tatu ìdí eh, ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ yẹn fi wá ń gbé fún iléeṣẹ́ yìí ni wípé àìkí ń disappoint àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ tó jẹ́ wípé wọ́n ránṣọ wọ́n ń taṣọ ntí ntí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò fi lọ gbé aṣọ fún wọn mọ́ ni wípé tí wọ́n bá ní kéèyàn bá wọn ránṣọ sí wọ́n á disappoint wọn hmm. ẹlòmíì á gbàṣọ fún yàn sáré sọ pé ọ̀túnla ni mo fẹ́ ẹ ní bá wọn bẹ̀ tàbí ká sọ fún yín pé ẹ má bínú tó bá di ọ̀la ẹ wá gbàṣẹ yín. yọkọ̀ pa fóònù ni. ó jẹ́ ọ̀kan pàtàkì nínú tó jẹ́ kí iléeṣẹ́ Tuami Atelier kó jẹ́ ká perégedé ká fi gbọ̀rọ̀ jẹ ká àì kì í disappoint kódà tẹ bá pè wá wá ní Fresh FM láwa o abẹ́kẹ́ wá wọn wá ní o àlè wá wọn yín bẹ̀ hmm, Fresh FM láwa o ẹ abẹ́rẹ́ sọ o àdẹ̀fẹ́kẹ́ wá deliver fún wa ń bẹ̀ àlè wá deliver. ẹni ẹ kì í disappoint deliver. ẹni ẹ kì í disappoint. ẹ kì í disappoint. ajẹ́ pé ẹ mẹ́ láwọn machines tó pọ̀. ọ̀pọ̀ ẹ dẹ̀ máa láwọn tó ń ṣiṣẹ́ kódà gan nílé tuwami nílé wa tí í ṣe ilé tuwami àti làyè àwọn oríṣiríṣi àwọn ẹ̀rọ ìgbàlódé tó ẹ̀rọ ìgbàlódé àwọn mọ́sìnì ìgbàlódé la fi ń ṣiṣẹ́ kódà hmm. abádé bíi wípé tó bá fẹ́ gé aṣọ tá bá fẹ́ gé aṣọ àwọn mọ́sìnì la fi ń gé aṣọ àlù ah, sísọ̀s mọ́. o ah, ah, ti da mo lọ́fíìsì yín wa. ẹ júwe bẹ̀yẹn dáadáa eh, pàtàkì jùlọ fún àwọn tó bá fẹ́ kí ọmọ wọn lọ kọ́ṣẹ́ wá kọ́ṣẹ́ aṣọ ríran lọ́dọ̀ yìí. ètò yẹn bá ti kọ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ láìsí tẹ́lẹ̀. ìgbésẹ̀ tí èèyàn á gbé. irú tẹ sọ yẹn tẹ́yẹ̀ bá ti kọ́ṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. lọ́dọ̀ EOB. lọ́dọ̀ EOB e bóyá yẹn kọ́ṣẹ́ lọ́dọ̀ EOB. tí o máa kọ́ lọ́dọ̀ ayéfẹ́lẹ́. tí o ṣe fírídọ́ọ̀mù. <laughs> so tó wá sí aṣọ gbé. bóyá àwọn style tí àwọn style tí wọ́n wá kọ́ wọn àwọn style eh, àwọn ayé ah, ìjọ yẹn ni àwọn eh, mo lọ́rùn mo nídìí eh, tí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ṣé tẹ́lọ̀ ló ń rélé ni àbí kápẹ́ńtà bùbá tọ́ bọ̀ bẹ̀. irú àwọn tó wá ti kọ́ àwọn style yẹn tó wá wò wípé ah, wọ́n náà fẹ́ ṣe kí ni ó fẹ́ bá gbà mú ó fẹ́ yí síbi táyé ń yí sí so o lè wá sílé iṣẹ́ tuwami àtẹlẹ. mo jẹ́ tẹ́lọ̀ mo ti ránṣọ tẹ́lẹ̀ ṣùgbọ́n téèyàn ò bá tó fẹ́ bá upgrade ọbẹ̀ upgrade wọn náà fẹ́ wà ń bẹ̀ ọbẹ̀ mọ ránṣọ àwọn bèbí àwọn mọ́mí ah, àwọn dádì àwọn tó wà ń bẹ̀ ọbẹ̀ mọ ránṣọ wọn. bèbí ah, àwọn bèbí àwọn ọmọ tó wà ń bẹ̀ ní jẹ́ ah, bèbí. ok ayéjúwe ọ̀dọ̀ yín àti tẹlifóònù nọ́mbà yín kàtó kó bèbí jẹ́. Eh, tẹlifóònù nọ́mbà iléeṣẹ́ tuwami àtẹlẹ tó jẹ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ náà ló máa gbé alájà Hikmat Àṣàbí ní aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Tuwami àtẹlà nọ́mbà wọn ni zero nine zero one four seven one four seven nine seven zero nine zero one four seven one four seven nine seven. aago mélòó lẹ̀ ń ṣí ṣọ́ọ̀bù aago mélòó lẹ̀ ń ti ṣọ́ọ̀bù. lágbára ọlọ́run aago mẹ́fà aago mẹ́jọ ní àárọ̀ ni la máa ń ṣí ìgbà wo lẹ ń close. lágbára ọlọ́run a máa ń close bíi aago mẹ́jọ alẹ́. èyí tẹ́ ẹ sì sọ yẹn ṣe pàtàkì o ẹni ẹ wọn tá bá gbàṣọ fún yín. ẹni ẹ kì í disappoint you. rárá àwọn ẹ kì í disappoint. mo lè pè yín kẹ́ ẹ wá gbé aṣọ ní fresh fm. dáadáa ẹ lọ ràn ẹ tún gbé wá bá mi ní fresh fm. táàtù gbé padà wá bá yín. màá fi kàdán yín wò ní ìsìn. àyẹ̀dọ̀ wa wo inú wa ti ẹ̀dọ̀ ó pàwọ́ láti ẹ̀ràn sọ bàbá wa ayéfẹ́lẹ́. ẹ gbéra ńlẹ̀ dìde. kí la ti máa ṣayé yìí sí o kò yé mi. a jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ojú yẹn ló jẹ́ kẹ́ mọ̀ pé ìyá yín ló wà nídìí ọ̀rọ̀ yín bẹẹbi tọrọ ti bẹ̀rẹ̀ ni. àmọ́ ìyá yín sọ pé wọ́n rọ láwọn lórí ni. ẹ mo wá lọ bá bàbá yẹn bí mọ̀mọ́ ṣe sọ pé wọ́n ti rọ láwọn lórí inú mi bàjẹ́ mọ̀mọ́ náà mo nífẹ̀ẹ́ jù nínú méjèèjì tó bí mi mo wá lọ súré bá bàbá yẹn kò sáyé ọ̀kadà mo sáré débẹ̀ ní láwọn ọmọ aláàbò elépo ọ̀ni mi mo sáré lọ òkè bàbá àṣàlẹ̀ lálẹ́ ẹjọ́ yẹn mo bá débẹ̀ mo sọ̀rọ̀ yẹn bàbá yẹn bá ní kí n mo wí àfi bí ẹni etí ń dùn mo bá tún rìpítẹ̀ lọ́ba tún rẹ́rìn bó ṣe gbá mi lórí mú nìyẹn ah, ó ló ń bá wọ ọmọ ìyọ ó ní kú ayé kan ò lè pẹ́ mọ́ ó ní kó ní sóògbó òtọ́ ọ̀rọ̀ ó ló ṣòro láti pe ọmọ kalẹ̀ láti sọ fún pé àgbà nìyá rẹ̀ o ọlọ́lọ́ ní ìwọ gẹ̀ sọmọ lásán ọlá bá mi ọmọ ni ọ ó ní bóun ṣe jáwo yìí ó ní wọn bí n da kóun ọba wọn bí ẹ ti ń pín ẹran ó léèyàn ni ẹ ń pín pọ́jọ́ màálù lójú mi ni o ó nígbà tá a dédìí oògùn pó kọ tá a la dá mọ láàdá kọ ẹnìkan kó nígbà tá a dédìí èṣù ó lóun fọ lọ́hùn ọba ṣẹ̀rí ọ̀nà òòsà méjèèjì gbàbọ̀dé o ó ní tó bá jẹ́ pé bàbúrò bàbá mi yẹn ó ní tó bá jẹ́ pé n yẹn fún mi ó ní kò ní ṣẹlẹ̀ sí mi lórí o Mm-hmm. ó ní bí mo ṣe lálàárí wọn tí wọ́n ń pín màálù yẹn ó ní ní ẹ ti pe mọ̀mọ́ nínú ìpéjọpọ̀ yẹn pé wò sọ̀rọ̀ máa bà mí tó bí sọ̀mọ̀ pé ló ti bá wa ń bi tá a ti ń pin ẹ̀rìn tọ́bẹ̀ èlé bọ́ sáyé tí ń lọ pé àṣeyà lágbájá àṣeyà lákàṣègbè àjẹ́ ni wọ́n. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero nine two two two one zero five nine ẹ ibi àbàdé bàbá tábà ní kẹ́ ẹ máa sọ lọ. ẹ sọ̀wọ́ next week. ọlọ ẹ sọ̀wọ́ next week nǹkan méjì mo fẹ́ ká ṣe ẹ jẹ́ ká gba ìpè méjì kí àwọn èèyàn gbà wá nímọ̀ràn. lórí níta fẹ́ ṣe sọ̀rọ̀ yìí. then ń gbọ́ ọlọ́run ti ṣe tẹ́ wá sórí rédíò mo mọ̀ pé ọlọ́run ṣetán tó fẹ́ lànà ayọ̀ kan yìí. Hmm. hello. abẹ̀yìn orúkọ yín. hello. ebi tẹ̀ ń pè wá ní kẹ́ ẹ lò ẹjọ́. hello. hello? zero zero three two three two ten five nine zero zero. hello. ẹ kúrò lórúkọ yín bọ́lá tí ń pè. ẹ bá fẹ́ pè wá ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ nǹkan tẹ́ fi ń gbọ́ wa ìyẹn ló máa lè jẹ́ ká lè gbádùn ara wa dáadáa. hello. ayé máa lè ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè ẹsẹ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ayégbà jẹ́jẹ́. lérò ọkàn tiyín hmm, pẹ̀lú gbogbo ohun tí bàbá sọ sílẹ̀ yìí àtẹ̀sùn tí wọ́n fi kan màmá kí lẹ rò yìí pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ pẹ̀lú ọ̀rọ̀ wọn ẹ lọ́wọ́ ẹ kúrọ̀lẹ́ o. hello. mo rán káyà kìíní láti wò ẹ ló. kí lẹ porúkọ yín. mo rán káyà kìíní láti wò. ok. ọkùnrin máa ń tí ń sọ o. wọ́n máa ń tán wí oríire ọ̀dàrú pẹ́ẹ́ hmm. solution ló kù báwọn o. kí ni solution. ah solution náà ni pé ọ̀nà àdúrà tí ọba tí ó ti rọ́nà àbáyọ ibi tí ọ̀sà ti rọ́nà àbáyọ. ẹ ṣe gbà wọn o. bàbá ń pèrò lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ̀ṣẹ́ ṣó ilé ayé tàwa yìí o ayé ayé ogun ni. fóònù yẹn ti kú èrò pọ̀ èrò pọ̀ lẹ́yìn wọn pè pani. hello. hello. ẹ rédíò yín lẹ̀ lọ. Oh ẹ̀ẹ́dẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò wọ́n máa ń dùn mí ni pé ẹni tí ò ní solution ni ó kọ́kọ́ ráyè àti wọlé. hello. hello. hello. ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́ o. orúkọ yín bó lẹ ń pè é ẹ jọ ẹ ló gbọ́ mi irú kan tó ń ṣẹlẹ̀ sí báyìí yìí ó ń ṣẹlẹ̀ sí nǹkan tí mo bá yín sọ̀rọ̀ yìí. ó fẹ́ kí nágbára ju eléyìí tẹ́ sọ́gọ́ lọ. ẹ kí wàá ní solution. nǹkan tí wọ́n hmm. lè ṣe ni pé kọ́ má dẹ̀kun àti máa tọ́jú ìyá wọn kọ́ dẹ̀ máa gbàdúrà. nǹkan tí mo lè pọ́n jù sí mi. ẹ wọ́n ní kẹ́ máa tọ́jú màmá lọ ọlọ́run á jà fún yín. àtijọ́ yìí odi ti lé lọ́dún mẹ́ta èmi èdè bẹ́ẹ̀ mọ̀ ọ́n sí ti mọ̀ ń wá lọ́dọ̀. ẹ wá wọn lọ kẹ́ ẹ lọ ah. tọ́jú wọn. àmúṣe nìyẹn. àmúṣe. ọlọ́run ọba ń gbọ́ lẹ́yìn kí n gbọ́ kú wọn bí n bá gbọ́ kú wọn mo lè mi nípa wọn fúnra. ẹ ok ẹ jẹ́ ká wá ṣe nǹkan kan ṣẹ́gun. ń bọ̀ lọ. ok hello. hello. hello. ẹ kúrọ̀ lẹ́ o. ẹ kú ètò. ẹ ṣeun sà. Ah, dr yinka mo fẹ́ sọ fún yín pé ọ̀rọ̀ máà nìyẹn tẹ bá lè jẹ́ ká sọ lábẹ́ aṣọ ìkan tó bá ṣe ń fẹ́ ìlú ṣọ̀gbọ́n bẹ́ẹ̀ náà ni yóò mọ wá àmọ̀já rẹ̀ number one tí wọ́n fi ṣe ó ti expire but kó tó expire ó ti bà nǹkan jẹ́ nínú eh, ìṣẹ̀dá àti ìpín rẹ̀ hmm. so kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́ mo fọlọ́ bẹ̀ yìí tẹ́ bá fẹ́ pẹ̀ mo text message kan sí ìyọ̀lẹ́ ìsàlámì ẹ jẹ́ ká sọ̀rọ̀ sà. ok ẹ ṣeun mo rò pé ó níyànjú díẹ̀ bẹ́ẹ̀. mi rò pé bóyá solution jẹ́ nǹkan tá a máa sọ sórí afẹ́fẹ́ lóòótọ́. Mm, bẹ́ẹ̀ ni mm. baba mo kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú oríire wọ́n ní nǹkan tó fi ṣe yín ó ti ó ti yín ṣe ṣí láti sọ pé ẹ fẹ́ tẹ̀síwájú àǹfààní kan tí mo fẹ́ fún yín ni wípé ẹ sọ tẹlifóònù nọ́mbà yín irú iṣẹ́ tẹ̀ ń ṣe tí àwọn èèyàn lè fi gbéṣẹ́ fún yín ẹ kì í ṣọ̀lẹ ẹ mọṣẹ́ yìí tẹ bá ríṣẹ́ ẹ ṣe tẹ bá ríṣẹ́ ẹ ṣe. ibẹ̀ lẹ mọ ń pawọ́ ẹ lẹ́yìn mọ fowó ṣe ni ṣé tẹ bá rówó nìsín ẹ mọ fi ṣe. máa mọ tí màá fi ṣe. ogun ti ṣe. bẹ́ẹ̀ni nbo ni ṣọ́ọ̀bù yín wà. mo wà ní Holy Trinity Secondary School níbi Ìbàdàn Central Hospital èèyàn hmm. lè gbá bá sọmi ìwọ ọbẹ tàbí gate. Hmm. na táwọn èèyàn bá fẹ́ pè yín torí ìbéèrè pọ̀ táwọn èèyàn fẹ́ béèrè kí wọ́n fi mọ ibi tí wọ́n gbà wọlé ràn yín lọ́wọ́ láti ṣèrànlọ́wọ́ fún yín kí ni tẹlifóònù nọ́mbà yín. o eight o triple five. triple five five mẹ́ta hmm. three one three ìṣẹ́rò four. ẹ farabalẹ̀ pé ní kọ̀ọ̀kan ẹ má pè triple. ok ìṣẹ́rò eight zero. Hmm. five five five. five mẹ́ta five mẹ́ta hmm. three one three. three one three. ìṣẹ́rò four. zero four. ẹ ṣeun. ṣẹ́gun jẹ́ àlọ́. lárúndó. ìjọba nílẹ̀ ṣẹ́gun ọlọ́run aṣàánú gbogbo wa kò sẹ́ni tí ò ní títí ẹ̀. kálukú ń bò má bẹ aṣọ ni àyíjàjọ hmm, ìyá kò jẹ́ ká mẹ́ni tí alága jẹ́ tọ́ sí. ẹnjìnìà ah. Vincent ọmọ mi náà dàtí ẹnjìnìà ìbùkún rájí làjọ ṣiṣẹ́ bí ọdún hmm, ẹ̀ka rẹ̀